pé wá wọ́n ní pé lọ ta ló jẹun tájà jùrù. lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ ní kẹ́tò wá. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá tọ́ máa pé wá wọ́n ní pé lọ ta ló jẹun tájà jùrù. lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ ní kẹ́tò wá. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá. wàhálà wàhálà ọmọ mú ṣe mú ṣe o wàhálà wàhálà ọmọ gàrà ọmọ gàrà. má lọ fọ́ bí àṣẹ òkè wojú. ọjà yẹn seven hundred thousand ló máa fi pa ọ́ má jẹ mí lówó torí wọn kì í jóògùn lówó kóògùn má bàa pa ẹ tó bá jojú ògùn ògùn máa tójú ẹ mọ́lẹ̀ báṣabàṣa owó mi ò gbúdọ̀ dín o. ṣe ṣẹ̀mí kó o ti ní problem. àbí o ṣẹ́ èmi èmi àní kí ọmọ mu ṣe ó ṣẹ́ mi ẹ̀mí ìta ẹ̀ẹ́dẹ́gbèsà ó dà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹ á dà ikú lèrè ẹ̀ṣẹ̀. pé wá wọ́n ní pé lọ ta ló jẹ́ ohun tá jà jù lábẹ́tẹ́ lábẹ́tẹ́ lábẹ́tẹ́ ní ghetto wa. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá kọ́ máa pé wá wọn ò ní pé lọ ta ló jẹ́ ń tajà jù. lábẹ́tẹ́ lábẹ́tẹ́ lábẹ́tẹ́ ní ghetto wa. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá. ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ tọ́tọ́ ikú rẹ̀ ah ah hey you don die you don ah ah ẹ̀kọ̀fọ́ mi nà ẹ̀kọ̀fọ́ mi nà. nínú gẹ́mù yìí kò pàṣẹ bójú tó ojú. ara ilé yóò ti bu ẹ̀mí sùn alára ẹ̀ ẹ̀mí sùn alára ẹ̀ ẹ̀mí sùn alára ilé yìí ẹ̀kọ́ pinnu ọkọ̀ tútù lọ ẹ̀kọ́ pinnu ọ̀sẹ̀ ọ̀gbẹ́ni ọmọ ògbómùsì yẹn àjẹsẹ̀ alàpọ̀ wàhálà tí wàá jẹlẹ̀ ogún wàá jẹlẹ̀ sẹ̀ ó yẹ pinnu ọ̀sẹ̀ tútù. ó ti gbòjú ẹ̀ wàrà bí òfin ẹ̀ wàrà bí òfin ọmọ mo ti pè wọ yóò rí wọ́ọ̀lù o àṣẹ ọlọ́run nǹkan tó bá mojú ẹ̀ á lè máa kọ kọ ah, àgbo mi ti wọ́n ta àti ìdí wọ́n ta ẹ̀jẹ̀ ta. How are you? Hello, darling. Oh. Thank you. Ah, ọ̀gá àti mi sí díẹ̀ o. Bẹ́ẹ̀ni báwo ni jọ́lẹ̀. Eh, eh. <laughs> oh, I miss you. Eh, ẹ kúlé ẹ kúlé o thank you. bí wọ́n gbé chocolate. mo mọ ọjọ́ oúnjẹ lọ láyé. lájà mi ó tẹpẹ. ẹ kó sùlùmọ̀ ní sẹ́mọ́ bíi junction ilé epo mobil yẹn ah. ẹ mọ̀ pé wọ́n tún ọ̀nà yẹn ṣe ibẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé price scarcity wà so ah. bó tilẹ̀ yẹn lọ́kọ̀ disturb wa ṣá. wọ́n ti ń ṣe náà ó ah, yẹ kó ti máa pè bá náà. Ibẹ̀ yẹn yìí wà bó ṣe wà o. Adi, your baby is now a graduate, so in this house, you all should put some respect to my name. I will law school. Ẹ, olùmọ̀kọ́ graduate ẹ̀ wá dà lóhùn. Daddy, that reminds me ṣe rántí pé promise mi pé tí bá ti ṣe tán ní school. Ah. dadi ẹ ti eh, ṣe má tiẹ̀ sọ̀rọ̀ eh, surprise wa eh, ẹ jẹ́ sọ dadi ẹ ti ra mọ́tò jù. dadi thank you oh, thank you dadi ah, i love you. kò tí mo fẹ́ surprise ẹ̀ lé lórí mọ́. Ah, thank you dadi thank you thank you. it's alright. ẹ ṣàrora kókùnrin máa ṣe bí obìnrin mi ò tí ì rí o. torí tí bá gbá inú ẹ tí bá gbọ́dọ̀ wá padà sí parí two ni ẹ wo orí ẹ. mi ò lè padà sí pamari two pamari one kan mi ò lè padà torí jẹ́ sún àmúwà. pẹ̀lẹ́ ṣé tọ́lá ti máa double promotion tí bá fún èkó lórí o lè faint. amọ̀wé débẹ̀ ni. pẹ̀lẹ́. òtútù bẹ̀rẹ̀. owó ẹ máa ṣe ìrẹ́jà rẹ̀. èwo ti gani aláìlájẹ mọ́tà sọ̀rọ̀ tí ó kàn ẹ́ mọ́ bóyá erí ọlọ́mú lọ́rùn wá rí wọ́n ti mọ̀ kó olùpá sún fò. mi ti rí ọkùnrin tó ń ṣe bí obìnrin rí. wá rí. eré bẹ́ẹ̀ náà ṣe ń ṣe bí obìnrin. Ah! àyíbá aṣọ tí wọ́n fọ etí ẹ̀. ẹ lè dúró dé èèyàn àbí. kó lè máa ṣe bí obìnrin kò máa dà ẹ wọ ẹsẹ̀ lẹ́ ń gbà. pẹ̀lẹ́ ọmọ ìyá pásítọ̀ ṣáàdùdé. ẹ̀dọ̀ ìyá jẹ́ sí yàn. dáwọ́jọ́ ọ̀dọ̀ òṣì. ẹ kí ló wá jẹ dúró tó fi pẹ́ tó yìí skul ó ṣàbọ̀ pé mo jáde mr tọ́gbọ́lá ní kíkọ́ àwọn máàkì iṣẹ́ àwọn jẹ́sẹ̀ sún àwọn kémi ní ẹ̀dùkẹ́. wèrè owó ló ń jẹ́ tọ́gbọ́lá àbíkó fẹ́ dáa fún tòun. ẹ wọ ọlọ́pàá àwọn rè àwọn ìyá àwọn ọmọ oníṣẹ́ máa béèrè àbọ̀ tó rọ́ mọ̀ pé kò ní rí tán. ẹ jọ ṣé ẹ̀yin ni màmá Ògómúṣin um, ògo ọmọ mi Ògómúṣin ọmọ Múṣin ẹyẹ méjì kì í jájà èmi nìyẹ. ok èmi ni màmá yẹn. bẹ́ẹ̀ni èmi làbúrò wọn àbúrò ẹ̀rẹ̀ òun ni mo bí lè. àbúrò bò ó ṣe yẹn. èyà second born second born ló jẹ́ ah, méjì náà ni wọ́n wọn pè mẹ́ta. Ah, yes ma a ní láti rin ní àgọ́ wa. kí ló ń ṣe bẹ́ẹ̀. wọ́n ń kọ́ pẹ́ńbẹ́ ni àbọ̀ ń kó ògùyọ̀ tó rẹ̀ rí ìbọn lọ́wọ́ wọn. ìyá rẹ̀ ń bèrè o ọmọ tá a ti ò tó tèmi o débi tọ́gbọ́n mi lásán tó ah, bá tó bá mú gbé ẹ máa mọ brain mọ́ra ó mọ ó bójú ẹgbẹ́ mọ́ ni àkílò iṣẹ́ ṣẹ́gun rí pé ẹ calm down ma ṣe rí àwọn ọba yín jàǹdù akọ nídìí ńlá gọwà ni akọ fẹ́ fọ̀rọ̀ bí èrò lọ́wọ́ yín kẹdẹ pa àsìlẹ dáàzọ. dá ẹ lè fọ̀rọ̀ pé rọ èmi ṣe ló fòfò àdúgbò ọjà tèmi lèmi ń tà mi ṣe fòfò àdúgbò ẹ wá àwọn tó máa dẹba tó máa ṣàlàyé àdúgbò fún yín. Wow, ọ̀gá police wetin dey sup na ẹ fi bọn fọwọ́ lẹ́sẹ̀ kankan máa ti kejì táwọn ege na. èyí ṣàtọ̀ ṣo fẹ́ kọ́míṣẹ́ mi báyìí. ìwé ìṣúná kẹ́mi gbẹ́lẹ̀ yìí kẹ́kẹ́ mi gbẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀ ò gbé. màmá màmá ẹ̀rọ jẹ́. tí bá tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ máa yẹ kó gbà. ẹ̀rọ láì pẹ́ ọlọ́pàá lẹ́gbà. ẹ̀rọ jẹ́ òtún tèmi pẹ̀lú sọ. làìsí ẹ̀rọ láì pẹ́ ọlọ́pàá lẹ́gbà. abẹ́ màá ní jẹ. ẹ̀rọ èmi lẹ́gbà màmá. ẹ̀gbọ́n mi kì í sọ̀rọ̀ sí mi. bọ èmi lẹ́gbà. èmi dúró. ok ẹ Mama, mo respect you to your ring and they move. Move away. Shay, why you, you say stay outside? They say, ah. This way. Move. Lọ́lọ́pàá náà. Ẹ jáde báyìí. Ṣé eléyìí bá ga ju ọlọ́pàá lọ kẹ̀? Move Ìyá tó sì ń bá wọn. Èmi ọba wọn ni. Ọmọ nìkan wá bá wọn ṣàlàyé ọ̀rọ̀ ní police station. Bóyá wípé mi ò kì í ṣe olókùnkùn àdúgbò ó ẹ bá nílò ẹni kọmíṣánná tó dọ̀wà ẹ bèèrè lọ ọmọ tó wà nílé àmọ́ ní. màá pa sí mi màá pa sí mi ẹ má rẹ má lọ. gbogbo òkùnṣe fún mi pé òwò òkùnṣe. Pétì máa jẹ́ kó gbà máa sọ fún ẹ pé mi ìran ẹ ṣe ìwọ ìwọ ò ní ṣe ewu ẹ̀ mọ́ ẹ wo mi ní fẹ́ dé àwọn wèrè tó wá fún mi ni mo fẹ́ tẹ̀lé màá bẹ́ẹ̀ ra ohun tó wí bọ̀ tòbí yúgọ̀ ti gbálẹ́gbẹ̀. ẹbí ò ní gbẹ́jẹ́ o ìráyè ti yẹ rárá. wọ́n wọ́ wá oṣù lọ. ẹ kí wọ́n sọ pé mọ̀mọ́ gan-an ṣe ń pàtó ọ lọ́rọ̀ rẹ lẹ́nu bó ṣe ṣe mú soro bí ẹran ẹ̀. bó ṣe mú ìyá lọ yẹn ṣé kò dárí ṣé wo mọ̀ pé ìdààmú inú ilé ìdààmú àdúgbò ló ń gbé náà. ayé ẹ̀kẹ́ máa bẹ̀rù ọlọ́run náà díẹ̀ náà human being sálà náà ṣé bí wọ́n ṣe mú wọn lọ ní sáà mọ́ bí wọ́n ṣe máa lọ fojú wọn rí mi bẹ̀ ó tẹ̀ yẹ kẹjá káràmásìkì pé mo là gbọ́ wọn káàtì ẹ̀ ká mẹ́kà àtẹ́tì pa fẹ́ lọ gbà wọn. irú káràmásìkì. ká fi wọn lẹ̀ inú ilé yìí gan á lè lálàáfíà. ìyá ti di ìdààmú inú ilé yìí lójú yín ní ìsìnyá rẹ láìsí pọ́tébù ìdààmú indọ́sírì ìyá ti di ìdààmú inú ilé tiwa náà báyìí. ìdààmú àdúgbò ni. wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà tó ní láàrin mi àti. ìdààmú àdúgbò yìí ti dé èyí tó ti rò pa máa lọ pa ní dé. màámi ó yẹ ẹwú wọlé ẹ gara sí wọn àwọn tó ti rò pé máa lọ pé ìnìdé ojú tì í ó yẹ ṣe tàn yín kéèrè ó yẹ ìyá ara lé tẹ́tí rò pé máa lọ bóyá àní padà dé àti dé sí lọ́rùn wàhálà ti dé sí lọ́rùn torí pé gbogbo ilẹ̀ máa ní problem ọlọ́run. ẹ̀yẹ́ ní miss abóde o ẹ̀yẹ́ ní miss yábẹ́mọ̀ fífún ó yà ẹ. màámi aláàbò àbò bọ́ sí ibù. èmi kẹ̀. màámi ẹ yí pa àwọn ẹjẹ kọ́mọ̀ pẹ̀ ti dé. Bàbá ẹ dábọ̀ Ó ti ra ìwé. Ó gbàgbé àtàgbà náà. Ẹ má jà lọ́dọ̀ọ́dẹ ra Abíọ́lá. Àwọn ẹbí wá sílẹ̀ ìdáríkà kó sì sọ. Ó dá ìpolórí burúkú ni ẹ. Ṣé wàá kọ́ mo ti mí ìnà tipẹ́tipẹ́? ó yá gbogbo ẹ̀yìn ẹni mi lójú yín ẹ ti rò bóyá màmí máa lọ wọn ní díàbí. ẹ wá ẹ nífẹ̀ẹ́ wa àwa náà nífẹ̀ẹ́ yín o ẹ fọ́ fún àwa gan ò fọ́ fún yín dàtí sùsè inú ilé ìṣe ó máa gbóná mọ́ gbogbo yín sẹ́. wọn lọ máa kọ jáde ẹ bọ màmí o ẹ ṣe kankan fún yín ṣe rí ìyá yìí ṣùgbọ́n bí lọ́mọ kẹ iye ẹ̀ ń kọ́ ọmọ ọ̀pọ̀ mi lọ lánàá iye ẹ̀ ń kọ́ ẹ bọ́ ìṣojú funfun. ọ̀tá tó fara òbí ọ̀rẹ́ àwọn ìyá hmm. yìí mọ̀ ẹ wò ó <laughs> wọ́n fojú yín rí màbò. màmí ti sọ bẹ́ẹ̀. èmi ò fojú yín rí màbò. bẹ́ẹ̀ ni. tí n bá pẹ́ ìdàtà o tẹ́ bá sọ. Bọ́ ní láyé dúró ẹ̀dá. Ó tẹ̀tọ̀ o. Kò sẹ́ni. Ó mú mi ṣeré ni. Ẹ àfojú yìí màbò. Àfojú màbó màmá àfojú ìrìn màbó. ẹ fojú wọn rí màbó èmi ò sí bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ẹ dákun ẹ mọ́ ìbínú ìyá wa ẹ̀yin gangan náà alábùkù ní yín nulẹ̀ yìí o ẹ̀yin lẹ jẹ́wọ́ lẹ́jù ẹ̀ẹ́dún lájú èèyàn ṣégbà tí wọ́n gbé mọ̀mọ́tẹ́ sọ wọ́n sátìmọ́lé kò yẹ kẹ́ mí kàtẹ́ǹtì pẹ́ fẹ́ lọ gba bẹ́ẹ̀lì o. gbóná àìdí ọ̀rọ̀ òṣìwò ló ń sọ lẹ́nu ṣé ó ju ọ̀rọ̀ náà sẹ́yìn láti lọ wòyà ọyọ mi sẹ́yìn ntẹyin ló ti sọnù ẹyin tatu òfẹ jábalàgbà nù létí ẹsọ orí bí apẹtú ẹyin náà ẹjọ pẹ̀lú ọbọ wọn jáwúra ni sọyẹ ká fi mọmọ lẹsìn fi túbú tí mọmọ wà. o sori ẹkẹ torí kọdù kọdù bíi ìgbà tó lóògùn òdòdó ẹja sẹ́nu èyí ló kún bẹ́ẹ̀. èmi bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yóò sí dá. kò sí wàhálà ètò ìbò kálukú fira nù lẹ́yìn ọmọ bá fẹ́ràn. sọ́jọ́ ọ̀wọ́ kàdélé láti rẹ̀ wọ́n. oyún èmi lẹ́yìn náà tó sọ̀rọ̀. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ẹnu ẹ̀sán kí n tẹ̀mí. ó yẹ ẹ̀yin tẹ̀ ní tẹ̀wọ̀n náà máa fojú wọn rí màbọ̀. èmi wọ́n tó fojú mi rí màá bò má fojú wọn hàn èmi nínú ilé mi lóòótọ́ tẹ́nàtì rẹ̀ ṣùgbọ́n wọ́n gbà. ẹ̀yin làá fojú àgbàlagbà wo inú ilé ẹ̀yin ló yẹ kẹ́kẹ́ kọ́kọ́ lọ wò wọ́n káwọn náà tó máa dámọ̀ràn bá ti lọ wò. ẹ̀yin adúpẹ́ fún Ọlọ́run ẹ má bínú nítorí Ọlọ́run pé àsìkò tí a fẹ́ fi ìpàdé yìí ṣe ṣe eré ọ̀rọ̀ tó wà ńlẹ̀ màmá náà wá bá mi wọ́n ní pé gbogbo àwọn èèyàn ẹ má jẹ́ kí n gbẹnu wọn gé igi màmá ẹ wò ẹ má bínú torí Ọlọ́run àwọn èèyàn náà ni mo ti pè jókòó ẹ wò ó nǹkan tó ń dùn yín gangan tẹ fi ń bínú ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ilẹ̀ ní ìta ni mo ṣe o kìlẹ̀ ṣẹ́ ní ìta ni mo ṣe o tí mo fi lo dídí ọjọ́ kan lọ́gbà ọlọ́pàá tí wọn wá mi wá bí ọ̀rẹ́ nìkan kan wọn báyìí hmm. kan yọjú hmm. bí wọ́n ṣe wà yìí ọ̀tá tó fara hàn bí ọ̀rẹ́ ni wọ́n. gbogbo wọn. tó bọ̀ pé yorùbá máa ń sọ pé ẹ̀rín kì í ṣe fẹ́ ẹ̀rín báyìí kì í ṣe fẹ́ àwọn eléwọ̀n yìí gbogbo wọn báyìí kọ́ má lè jọ kọ́kọ́ tiẹ̀ wá wò mí. ẹ rí ẹ fa gbogbo ẹ látàárọ̀ ẹ bẹ̀rẹ̀ sí dáwákà bí obìnrin rè ẹ ń gbé kílẹ̀ sẹ́yìn kò sẹ́ni tẹ́ ẹ o tó ti yé yín ìkíni kan lèmi fẹ́ kó yé yín gbogbo àwa tẹ́ ẹ rí tẹ̀ pé náà àwa náà ní sẹ́ẹ̀ titi wa o ẹ lè rò pé káwá fi sẹ́ẹ̀ titi wa lẹ̀ káwá jókòó tì yín lọ́gbẹ̀ẹ́wọ̀n sáwọn alábàáyín dáràn ni ẹ̀yin tẹ́ dáhùn náà lẹ́tàn nǹkan yín adìẹ wá sí ń láàgùn ìyẹn ni òdi ẹ̀ mọ̀ tọ́lá àgẹ́gẹ́ ti gbìyànjú láàrin ara wa bàjẹ́ ti dáwó kan jọ táwa lọ́ọ̀yà tí ó wà gbà yín kó tó di pé ẹ̀yìn àwọn ọmọ yín wá gbà yín fún ara yín torí kọ́ ọmọ sì lè gbani lọ́jọ́ tó náà làbí bímọ. ẹ wò ó gé ọ̀rọ̀ tó sọ yẹn sọ̀rọ̀ ni ó yẹ mọ̀ pé màkànmákàn ló yẹ kó tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà ibi tí mo lọ yẹn èyí ni ó lọ bẹ̀ bọ̀ ókè tẹ́ bá wà lọ tí mi ò wá wá síbẹ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ lára yín ilé ìyá aláya ẹ̀ ò ní wọ́n ti gbà ó jẹ kórí ẹ pé. màmá àdúrà yín ti gbà ẹ̀ẹ́dẹ̀ ìdàgbẹ́ ni ṣé láwọn ọmọ yín ọlọ́run ní gbà wọ́n lọ́wọ́ yín wọ́n á ṣe jíjẹ múmu fún yín dọjọ́ alẹ́ ṣé ẹ rí ṣé eré ògbẹ́ ẹ̀wọ̀n tẹ́ ẹ lọ láì mọ̀ ọmọ iye orí tọ́lọ́run ṣe fún yín. àwọn èèyàn ti wà lórí òkè ṣọ́ọ̀ṣì lórí òkè arógun gbógun mi olúwa ọ̀já wọn rẹ̀ wọ̀n tẹ́ ń tọrọ káwọn ti ẹ̀rẹ̀ wọ̀n. àwọn èèyàn ń bẹ nílé alu àwọn ti lu oṣù mẹ́fà six months pé tọ̀ wọ́n ti wà káwọn jẹ́ kó oṣù máa gbọgbọ ẹ̀wọ̀n lọ tẹ́ ẹ bá tọgbẹ ẹ̀wọ̀n dé ẹ lè jẹ́ president ẹ lè jẹ́ gómìnà àwọn èèyàn tó ti ń sunkún náà pẹ̀tọ́ ẹ̀wọ̀n wá àwọn tó ń sunkún bàlàbàlàbàlà kọ́ńtà jẹ́ káwọn ọ̀dẹ́ wọn màmá oríire ńlá lẹ ṣe ń bi tẹ́ ẹ lọ́hùn ẹ̀yin tọ́lọ́run fún kọ́mọ́gbà lọ́yìn kọ́mọ́ fi tàwa lọ́rẹ́ ni o oore ńlá lọ́lọ́run ṣe fún yín ẹ̀ mọ iye ọlọ́run ni Hmm. <laughs> Ah, bó ṣe sọ̀rọ̀ tó òpùrọ̀ tó ṣé mọ̀ pé mo tuntun mọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá ńláńlá. ẹ tún mọ̀ yàn sí ṣé ẹ rí i pé bíi rere láà máa máa ó ẹ wò alálọ̀bọ̀ lọ́lọ́wọ́n mọ̀ sí lọ́dọọdún. ẹ mọ̀ gan ọlọ́pàá. ẹ bá a bí màmá tóun náà ń ṣe wẹ́lẹ́ tó ń ṣe kínní tó ń ṣe kínní pẹ̀lú owó ìyá gbọ̀n òun làwọn mọ̀ràn ẹ jẹ́ bá bí màmá tó fi màmá ẹ sọ ohun tó ṣe yín o ká tó mọ oògùn tó yẹ ká fi sí i tẹ bá sọ ohun tó ṣe yín ẹ bá róhùn kó òun dájú ká tó mèsì tó yẹ ká fi sí i. ẹ ti gbọ́ nǹkan táwọn tẹ́nàtì sọ ń sìn kí ilẹ̀ fẹ́ gangan kí wọ́n ṣe fún yín ṣé kọ́ńkọ́rẹ́ kí wọ́n bẹ̀ yín ni àbí kí ni nǹkan tẹ fẹ́. àbíkọ́ dọ̀bálẹ̀ ó yá màá mi ẹ pàṣẹ ẹsẹ ẹ jẹ́ kó mọ̀ nǹkan tẹ fẹ́ gọgọgọgọgọgọ ẹ bá mi ṣàlàyé fún ọ kó dẹ rí bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run. àti àti. ṣé bèbí bá wa ń kọrin nínú ilé ìjó yẹ kó ń kọ àbí wọn ò mọ pòtíṣàn mi lé wọn ò mọ pò mí. wọn mọ ẹ má bẹ̀rẹ̀ kí lè fẹ́ gangan ewu tí mo fẹ́ sọ pé abẹ́ gbọ́dọ̀ ge àṣẹsí gbọ́dọ̀ gún òun ni pé. èmi ẹsẹ mi lẹmọ tó fọwọ́ dì fún ọkọ lọkọ yìí. ẹ mọ mọ tí bá a fẹ́ pè ọwọ́ gbẹ lójú gbára ló bá yìí. má lè ṣe gbẹ yìí. àbí ṣé ń bí mo ṣe ṣe. má ní ewu lọ ewu bọ ẹ ga owó ẹ jẹ kó mọ láti bí báyìí. wọ́n lọ gúnbọ̀ pẹ̀jù wa ah, ah. láti bí báyìí ìjẹ́ kí wọ́n jáde. kọ́kùnrin lé. gbogbo wọn jáde. Ah, ìyẹn ò lè wọ́ọ̀kì o lọ́nà o. kò lè wọ́ọ̀ mi tí ah. lóṣù méjì nílẹ̀ ní kí wọ́n lè wọ ajá. wà á gbowó bàbá ti gbà yàn owó ẹ̀ padà. o lè ṣẹlẹ̀. gbogbo fakọ́ni ẹ máa ń dà lẹ́ẹ̀kan wà tí máa ń yàn sẹ́rífà tẹ̀ ẹ̀dà yẹn ò dáa ẹ wà tó gbé nǹkan ẹ wá béèrè nǹkan mi ṣé ẹ lómi ò tí lò kọjú oṣù kan lómi ò tí lò kọjú ọ̀sẹ̀ kan ẹni tẹ́ mi ẹ̀ṣẹ̀ sanwó mi ni. bí mo gba ifá yẹn ní gbàgbà nǹkan kan náà ni ó máa gbà. ǹjọ́ gẹ̀ wo. a ṣe nǹkan. màmá oríṣiríṣi ẹgbàgbé ẹ̀. Ah, ah kò jẹ́ ẹ kò lè ṣẹṣẹ ní ọdún tán. má gbà bọ̀dì o. kó ṣe wulẹ̀ kó kéré tó àkárìgbòló lórí rẹ mọ o mọ̀mọ́ ṣé nǹkan tí mo sọ ti yé yín ṣé ẹ rí kí wọ́n bá kó jáde yẹn bẹ́rù ó bá dọmọ kì í ṣe ìmọ̀ràn òjò ṣé ti gbọ́ màmá. ẹ ẹ àwọn ọlọ́pàá gbé yín lọ wọn. wọ́n dáràn ni tí wọ́n bá dáràn sọ ọlọ́pàá máa gbé yẹn. ta ló dára ẹ jẹ́ nínú ìwé pé ẹ jẹ́ ọjọ́ Ìwọ̀n kò ló gbé mi tó sí kàlẹ́ mi o. Ìwọ̀n la.

màmá tẹ̀sí òkò jáde. bàbá kò sí bá lè wọ ọ̀dájọ́ sáré kí ló borí burúkú yìí nà. Ọpẹ́ wa ń wo ni pé lọ, àlùfẹ́ ń tajà jẹ. Labẹ́tẹ̀ labẹ́tẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ní gẹ́gẹ́ wá. Láàrin ìrìn àti mi pè é lé mọ́ o. sẹ́rí ẹ dákun torí ọlọ́run ẹ bá ń dá owó tó kù tí mo lò kúnnú lé ẹ bá ń dá padà o kan mo ti ní ẹ̀mí mi ń wà lọ ọlọ́run ní ló pé èèyàn lọ́rùn gbì lánàá gbì lónìí ara nime máa ń fábọ̀ jù èmi tẹ̀sí ń wo ìsíkìlà ní mi oògùn ló gbé dúró tẹ́bá tí wàá mọ̀ pé ẹ̀fẹ́ ló pé èrò dalẹ̀ kí n lè gbélé mọ́ o. àìbí ṣé eré báyé ṣe rí kọ́ làwọn èèyàn ṣe ń rò àti pàápàá jùlọ níjọ́ tẹ́ ẹ ti kówó ilé fún wa láti fi ṣàwọn nǹkan kan tàbí méjì lára lé ẹ wo sọ́kàwé níjọ́ yìí náà lè kọ̀ǹpléìn fún wa àti fowó ṣe ẹ mọ nǹkan tá a ṣe báyìí èmi á máa wá àwọn èèyàn tí ó gba yàrá yín tí wọ́n sọ̀rọ̀ èèyàn tó gba yàrá tó bá ti ń sanwó báyìí ìwọ̀nba tẹ́ ẹ ti lò á yọ kúrò á dẹ̀ fi lómi sówó yẹn láwà kó báláǹsì yẹn fún yín lè fi mọ̀ bá àlàáfíà yóò fún kí wọn kẹrù mi bọ àdó yín náà kó tó di pé. Mm-hmm. yọ ẹ mọ wà ń bẹ títí a fi rí tẹnanti tí o gbà wọn ṣé mo kò sí nǹkan tá a fi ṣe sí. sọ̀rọ̀ nù kí n máa wà ń bẹ kí máa rí lù mí pa àbẹ́rẹ́ yìí obìnrin tó lé gun ọkùnrin la ẹ̀rí bí ti ń tì mí mọ́lẹ̀ ṣé lójú yín bí ti ń tì mí mọ́lẹ̀ nígbà. ẹ̀rọ bẹ́ẹ̀ náà fúyẹ́ pọ̀ ẹ máa jẹ́ jẹgẹdẹ yé mu kókó àtọ̀lẹ́ o ìtẹ̀tẹ̀sí kókó àtọ̀lẹ̀ kókó àtàkà mọ̀mọ́ sábà ìmọ̀ pákà náà ní carbohydrate sẹ́ẹ̀rì kádẹ́pò lè wọ́ọ̀kì ni èmi náà sọ fún mi pé mo fara mọ́ bẹ́ẹ̀ ọ̀nà tí òfin lè gbà wọ́ọ̀kì ni pé olórí bú ọmọ tí yà ń bi tẹ́bí tójú yín ní ẹ́fíkì mi mọ́lẹ̀ tẹ́ ń lù mí bíi bàrà ṣé bàrà jìyà tó mi lórí mi tẹ́lẹ̀ lásán hmm? tètè rí lẹ wá rí wọn ìtí mo tún farada lọ́pọ̀ ìgbà mẹ́rin bẹ tí wọ́n kàn lọ́pọ̀ àwọn òró mi mọ́nu lé kò lè mẹ́nì kankan èmi náà ní gbì gbà mamadu hospital lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ gbà mí. ọ̀dẹ̀ mọ̀ bínú torí ẹ náà ọkùnrin tó fi ń wo obìnrin ni tẹ́ bá fẹ́ rò ẹ̀ létí pèsè wọn ẹ̀yẹ yín nù ẹ wo ṣé ẹ ní nǹkan mi tẹ́ sọ àwọn òpònú ọkùnrin mi ìfẹ́ wọ́n bá ti kéjì kàrúbi akúnlẹ̀ ẹ̀gbẹ̀gbà èmi ìfẹ́ rárá ẹ̀rùn ń tọ́wọ́ àmì nìpín tí ẹni tẹ́ ẹ̀tàn sọ níjọ́ tá a bá rẹ̀ tí ọgbà yàrá àìndí òpònú só ti gbọ́ alátẹ̀kàn wájú kò sí wàhálà. èyí tẹ́ ń sọ lẹ́nu yìí sọ̀rọ̀ kẹ́ tó ṣe fìlà bí àtẹ̀kàn tó ti ẹ ti fìlà bí àfẹ tọwẹlì ẹ ń sọ fún mi pé dandan dandan kí n kú bẹ́ẹ̀ ṣé tí n bá tẹ bá ní ṣé ń fira mi ṣòwò fún ọ ni àgbà tó kó wáyé mo sọ fún ọ lọ́lọ́dún kan rẹ pé sórí ibi tó wà àtògbóná àtòtútù bó sì máa jẹ́nu. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mọ́tì jù ú lé ọ̀rọ̀ ẹlẹ́ni ìyá sọ́pla ẹ̀sọ́ sí ti ń bẹ́ẹ̀ lè. ẹ ṣe kí á ti kà kọ́dé ètò mi tiẹ̀ bá wà tó yàtọ̀ sí mo ṣe bá àǹdí ń bíbà ṣe mọ̀ pé mi jẹ́ oṣù mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi wá sọ fún yín pé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi máa wá san owó oṣù mẹ́ta yìí. ọ̀yọ́ tó bá wọnú lé kí ló máa ṣe rọ. èyí tí mo jẹ tẹ́lẹ̀ ni àǹdẹ́ yìí kì í ṣe pé mo fẹ́ sàn níyìn ọlọ́run ti ṣe èmi náà ń ṣe ibi kékeré kan. ẹ̀yin náà ti ń kọ́lé nígbà ń sọ nìyẹn obìnrin bèlò kọ́lé nígbà tẹ́yìn lè ṣe àwọn òpònú ọkùnrin tí wọ́n fúyẹ́ bí kankan kò rè wá àárọ̀ jọ bó bá ti lówó ṣé bọ́lá ṣe ṣe ti yín. kìátìkà ọlọ́run ló ṣe kò ń ṣe èèyàn. bẹ́ẹ̀ ni ọlọ́run ló ṣe ti yín àwọn káwọn tó pé lórí gbogbo ni wọ́n wọn lájẹsẹ́kù wọ́n jàjẹ tán ni bọ́lá ti wọ́n ti ẹ̀dá kan ṣe lásán. ẹyin ọgbà bíríkìlà wèrè ni bíríkìlà gidi lẹgbà màmá. àsìkò tó ní sà èyí tíbi táwa lọ nísìnyí pé kí nìdí gan pàtàkì tó jẹ́ pé màmá yẹn kí ló dé gan-an tí ẹ lè sọ fún wọn wípé kí wọ́n máa lọ torí àtàwọn àtàwọn àbípàbí àwọn ọmọ yẹn tán ti ẹ̀ ń fojú èmi rí ó pọ̀ kò sẹ́ni tán lè wú wọ́n bá yẹ sọ wọ́n máa gbọ́n ṣíyà ni wọ́n máa ṣe ni ní dẹ̀ ti sọ̀rọ̀ mo ṣe ẹ ẹ ṣé à lè rí solution kí la lè ṣe sí. ẹ supplier ọ̀rọ̀ lè sọ lóòótọ́ kì í ṣe pé mi náà ò rè mo kàn fi rí ṣaláìrò ṣé ẹ rí ìyá tẹ́ ń wò lólè yẹn wọ́n ti wà nílẹ̀ kẹwàá láńlọ́ọ̀ tó kọ́lé yẹn tó kọ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣé wò wọ́n yẹn gbígbé tọkọ wọn gbé wọn yàwó dàrẹ́ẹ̀tì ibi tó gbé wọn sí nìyẹn nítorí pé ìṣẹ́ bá wọn múlẹ̀ bí ẹ̀ṣọ́ ṣùgbọ́n ìgbà tọkọ wọn wá gba yàrá yẹn díẹ̀ díẹ̀ wọ́n sọ ní ikú máa wà lọ ibẹ̀ náà ń bọ́ ọmọ ìjọba tó kọlọ́tọ̀ tó ṣe tán bí adé bẹ́ẹ̀ là ń sí o ẹni tí ọjọ́ orí tí ọjà sí ibẹ̀ náà bí sí odi méjì ṣe ti ń bá mi kà wọ́n tún wá bí kẹta abẹ ọmọ wọn ò bá pọ̀ jù báyẹn lọ torí pé ọkọ wọn ò lẹ́nu wàhálà nígbà tọkọ wọn tún wá ṣàìsàn ọkọ wọn ti kú báyìí lásán mẹ́rin tán àwọn olówó táwọn òfin ralẹ̀ látàn táwọn òfin sìnkú wọn bá tún wá tọrọ ọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lé wọ́n tọrọ lé wọ́n tọrọ sàárè mọ́ni wọ́n bá tún fi ọkọ wọn bẹ̀ ẹ kọ wọn ní bẹsẹ. sàrí ọkọ wọn ní bẹlẹbẹlẹ o. bẹ́ẹ̀ ni bẹlẹbẹlẹ ara wọn. ṣé àti èso kan lẹsẹ sójú wíńdò mi. ó ti èjì bí ẹgbẹ́ kan bàbá onílé náà sì bí. bàbá onílé náà sì ọkọ kan lẹsẹ sójú wíńdò mi wọn ò ní sùn re o ọkọ wọn ò ní sùn re o. tí bá ti wá ní màmá yẹn kúrò yàn àwọn ò lè fọkọ àwọn lè lọ. ẹ̀kọ́ wù. àwọn ò lè kó egbò ti dé egun. wọn kọ́ kọ́kọ́ kó egun kúrò ń bẹ. ṣé wàá dẹ̀ sọ pé ṣé wàá rí gẹ́gẹ́ bí àṣà ọ̀rẹ́ ìlú àgbàríkà wa ní ajá òun báyìí olómi wo òrùlé àgbàlagbà lẹ́yìn àgbàlagbà sí ní ìyá yìí náà bóyá tẹ́ ẹ bá pè wọ́n lẹ́yìn kan àwọn kan ó ṣeé ṣe kán gbọ́ pé bọ́ọ̀lù ṣerú bọ́ọ̀lù ṣerú bọ́ọ̀lù ṣerú wọ́n sì gbà sí mi lẹ́nu ó ṣeé ṣe ṣẹ́gun ẹ̀ẹ́dọ̀ fi ikùn àgbàlagbà tó gẹ́gẹ́ bí nǹkan tí mi mú ni. ọ̀rọ̀ rẹ o ilé ló lọ tarara ilé ló lọ tarara. àwọn olókùn ilé yìí tó lọ tà. ẹnìkan kan ò tí ì kú bọ̀kọ́ lọ́mọdé arógun àkúfàánú ilé ni. ṣe é rí níta ẹ̀dánwò wẹ́rẹ́ o tí ìyá sọ̀pìláyà ajá tó bá wọlé tẹkùn ni yóò fẹ́ jẹ̀búra o tí asọ́pìláyà bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ àwọn ọmọ wọn fẹ́ jẹ̀bẹ̀ wọn fi ẹ̀jẹ̀ wẹ̀ wọn wálé. irọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ náà lórí ìyàwó apẹ̀lẹ́dà tó yẹ ìṣe wìrì wọn ò bú gíjẹ ṣé ilé tí ọkọ ni mo máa ń sáré káàkiri ni ọjọ́ pé tí ìyẹn sọ́gbà yàtọ̀ lò wọ́n kọ gbàdúrà wọ́n gbàdúrà wọ́n borí wọn. irú àdúrà jẹ́ olè gbà tó lè ràn mẹ́rin náà. àyìndé tiẹ̀ pọ̀. agbọ́n ní ìtàn kó kòkòrò ni ẹ ń tà kó tó di pọ́kọ wọn fẹ́ wọn ẹni bá ti ti tó kòkòrò tó bá bímọ àwọn ẹ̀ràn náà ọmọ ni ẹ máa ń bí. ọ ti sọ pé ní bí ọba ni wá ìwọ lọmọ ọmọ gàrà wàjẹ tó bá gbóhùn erin òmìnirin ni ṣé hàn sọ fún ẹ èmi àníkì ọmọ Mushin wá tó bá sọ fún ẹ pé kó má wà tó bá wà ó máa ní problem tó bá ní kó lọ tó bá lọ náà ó máa lọ fà ṣáà sọ fún ẹ nìyí èmi páyọ̀ ju coronavirus lọ ìkà ní mí èmi gángan ni ìkà ìta gángan ń gbénú mi wá àwọn yẹn kọ́ máa ń parọ́ ọmọ èṣù ni o kò sẹ́nìbọ̀dì tó ń jẹ́ èṣù èmi gángan lè ṣù tí mo wà lóríta tí mo ń jẹun oríta tó ń gbẹ́ wo oríta fún ó lè máa jẹ́ gángan nìyẹn. ìyọ́mà nàmà náà ọmọ mùsùlùmí ò kéré inú ayé ọ̀gá ní ká dálẹ̀ ká ṣà ó gbàgbé lọ. ọlọ́run ọmọ jẹ́ kó mọ̀. kọ́ ìlórí ẹjọ́ dàbí pé ẹ̀jẹ̀ ti dọ̀tí wọ́n gbọ́ lẹ́bù fẹ́ǹsì wá ègún ni bẹ́ẹ̀ ni tó tọ́ èmi èmi ò kì í ṣe ọ̀rẹ́ lórí burúkú yẹn. ọ̀pọ̀ àwọn wa níwájú àwọn olóṣè ń bọ̀. níwájú ẹ̀. níwájú tẹ̀mí ló ń bá wọn. wá mọ̀gán tó ń ṣe o mọ̀gán tó ń sin pé mọ̀gán tó wà jìnnà wáìnì. anyway ilé ìwádìí fà ilé tí mi. èyí tèmi gan ṣe ìyàwó ìfà ilé tí mi. torí wọ́n yẹ kí wọ́n kọ́kọ́ mọ̀kọ́ bẹ́ẹ̀ tí mo fi ní gbé ìyá ẹ̀. ọ̀nà ọ̀nà máa di èwe kí n fún ẹ tó thirty six. àyè kó mọ bí tó lọ. tó bá gún mi tó bá wọlé ni. máa kú ẹ máa ṣáàjì àná wọ́n mi. tó bá gún mi tó bá wọlé ni èmi. ó wá wọlé lọ́rọ̀ ẹ̀ka. ọmọ ìyá ẹ̀ka ìyá mi ìka ìyá ìyá mi ìka ọmọ mi ìka. anyway mo wá pe ilé mo wá fi fà ilé tì mí. tẹ bá kó sínú ara yẹ ẹ tó di ibi o. ẹ mú mi ṣe é lọ́wọ́ sọ̀rọ̀ ní sùúrù ilé ìkẹ́kọ̀ọ́ ìjẹ́bẹ̀ òráyè ẹ̀jọ́. ọmọ tààrà wọ́n mi ni mo lọ́wọ́ ajé ń gun kẹ̀kẹ́ o bíbi tọ́mọ ẹlẹ́yìn ìjòkóó. màmá ká sọ. ní ìlówó lọ́wọ́ adéhùn kẹ̀kẹ́ o. bíbi tọ́mọ ẹlẹ́yìn ìjì. má bínú ìyá mi mi mọ̀ pé ó yàn wá. báwo ni. adúpẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni mò ń jáde lọ mò gbóhùn yín ní. ìyá kì í tó mi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà. ó sọ náà pé kéèké yọkàn mm. sẹ́ẹ̀. màmí mo mọ̀ wá rí yín. ṣé ah, o sì wọ̀ kó má bàa sìn ẹ ṣe mọ̀ pé mo bá yín ní inú ilé yìí tájọ ń gbé ni. ayé lè. ẹ ti wà ń bíbà yìí bóyá náà ìbí mi gan. dáadáa ibi náà ni wọ́n dọ̀jọ́ alẹ́ sí. àmín. àwọn ò ní nítòótọ́ àwọn àkọlàkọlẹ̀ but <laughs> kò sí yàtọ̀ inú èmi àtẹni tó mo ti di senior tenant ẹ wo ẹ jẹ́ mi dá ṣírí ara tèmi fún yín èmi ò lówó tí mo lè yá yàn o èmi pàápàá bẹ́ẹ̀ ṣe rí mi àbẹ̀rẹ̀ ẹbẹ̀ pípẹ́ ọjà mi rè lóṣòfò tí mo yírajà sínú ẹ̀ bí n ó ṣe. bẹ́ẹ̀ kọ́ mi ṣe pé mo wá yáwó lọ́wọ́ yín mo wá bá yín sọ̀rọ̀ àwọn ọmọ yín ni ògo àtìmọ́lẹ̀. tó ga wọn rárá o kò sábúrú mọ́tò ò ní gbà wọ́n kankan ò ní ṣe wọ́n mo wá bá yín sọ̀rọ̀ nípa wọn wípé bí ọlọ́pàá ṣe ń wálé ní tó ń wá lọ́la gbogbo jàgídíjàgan fọ́gbò mọ́lẹ̀ kò dáa tó. fẹ̀yìn <laughs> thirty two mi síta ah, ṣé wò kí ni mo mú ọlọ́pàá wálé ní kó wá lọ́la ṣé ẹ̀rí kọ́ tọ́lọ́pàá bá wà níbi tó wá lọ́la ó fún mú mi mọ ọ̀gá kún ọ̀gá ni ah, ọlọ́pàá tó bá mú mi léyìn tí n bá mọ̀ tí mo mọ ọ̀gá kan tí mi bá dé lọ́la màá tuntun yẹn náà mọ̀ ayé ara tiẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. Ah, hmm. àti pàápàá ti ìmọ́lẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ obìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀dí kúdí ní jẹ́ ká ṣàtúnṣe màmí. Ah, ó mà ṣe o ohun tí ò yẹ bá pọ̀ bí tó yẹ ó já o ṣé ó rí wẹ́ẹ̀nì ah! ó já jẹ́ kí jíjáde yẹn yẹ kó sún díẹ̀ síwájú ṣé o mọ̀ pé ayé ti ń ṣe irú ohun tí kò ní ṣe. kọ́kànlélógún lóbìnrin ti pẹ́ a tún wá lówó lọ́wọ́ gobìnrin lọ tọ́lọ́hún pilẹ̀ dá. lóòótọ́. mọ̀ pé obìnrin tí wọ́n ṣe àtọwọ́dá ni wọ́n lówó ju ìfẹ́ tọ́lọ́hún pilẹ̀ dá. wọ́n forúkọ bẹ́ẹ̀ nìkan láṣìírí ó fọlá ọkùnrin tó sọ di obìnrin mo fọlá ẹ̀ tọrọ ah. òun ló jẹ́ kí ọmọ ìyá bẹ̀ ó dẹ̀ máa dìbẹ́ lágbára Ọlọ́run ìṣe ìyá mi àti pé kí ló dé. tí. tẹ́ ẹ fi joyè má fi lọ mi ń dá sí i alógungun lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ níṣẹ́ ni ẹ wá ṣẹ̀ṣẹ̀ yìí ẹ àwọn olórin kan náà ní ọ̀lẹ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ ẹ wá ṣẹ̀ṣẹ̀ mo ní òun wo ṣàkúnyín láti jọ tẹ̀sí dé sígbàṣẹ́ gidi kan lọ́wọ́ yín àánú yín dẹ̀ ń ṣe mí lójoojúmọ́ ẹ bá jẹ́ fọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ láńlọ́ọ̀dù àwọn onílé ọ̀ràn mi sí i wọ́n lówó oṣù mẹ́ta tẹ́ ẹ jẹ kẹ́ ẹ fi rán mi sáwọn ẹ dìbò. ẹ bá mi túbọ̀ bẹ̀ wọ́n. ọwọ́ agbára lálọ́gbé wa. mo máa fún wọn ẹ bá mi bẹ̀ wọ́n kò ní pẹ́. èmi ni mo bẹ̀ wọ́n dì sí yan. ẹ túbọ̀ máa bá mi bẹ̀ wọ́n. ọwọ́ agbára lọ́gbé wa. ẹ túbọ̀ bá mi bẹ̀ wọ́n. èmi ni mo rọ̀ ọ́ lẹ̀. ẹ bá mi bẹ̀ wọ́n. Má san. Ẹ fún bí ìgbà. Má san, ṣé torí pé mo wá bá yín sòótọ́ ọ̀rọ̀? Rárá, ọwọ́ tó lé ló fẹ́ gbé wá èmi ni mo rọ̀ ọ́ ni. Ẹ tún bàbá mi rọ̀ wọ́n sí. Ẹ ṣé. Ẹ ṣeun o. Ó dàbọ̀. Ṣé ẹ A máa ṣe bí fóun ò lè jẹ kankan tán. Yóò ṣe àwọn èèyàn tán lè ṣọ́gbà wọn tó jẹ́ gba ò lè gbaná màmá ṣọ. Kí ló kàn ìpẹ́ láwọn ọmọ mi? táwọn ọmọ tí ò rìn jìtọ́ ti ṣáàpù wa láti ilẹ̀ wọ́n gún wọn dànù ah, n téèyàn bá rí ló máa fi jà. ẹ wá náà beans. I wan ask you something about that ọmọ Mushin wetin dey happen kí lọmọ yẹn gbé mi kí ló ṣẹlẹ̀ gangan ọmọ yẹn kàn lérí mọ́ mi sẹ́ẹ̀. dàgẹ̀ èṣù ń gbénú ẹ̀ lọ́bí dàgẹ̀ yẹn kọ́ ògo. ẹ nà ó sọ pé bó ṣe gbé màmá ẹ̀ nǹkan tí ọmọ yẹn ṣe ó yẹ kó sun sẹ́ẹ̀fọ̀ a week ni kí ló dé bẹ́ẹ̀ fún ó gba màmá ẹ̀ jáde one time àkàbúrò ẹ̀ ọmọ dem dey jubilate. ọmọ everything just tire me like say wetin happen ṣó ní nǹkan lára ni àbúrò gbé nǹkan kan bí àbò lóògùn kan kò tiẹ̀ yé mi gan n just dey do ẹni àyọ ọmọ eléyìí wá sẹ́ lórí mọ́ mi gan ọlọ́run ṣé àló fi enter am. ọmọ you no fit enter dis girl o na craze o ó máa là ẹ mọ́lẹ̀ máa no deceive you ó máa là mí mọ́lẹ̀. ó máa gbé ẹ aṣọ ẹ mọ́lẹ̀ àwọn rọ́là mọ́lẹ̀ yẹn kò make sense ni. ọmọ gara tiwa kókó kẹ àmọ́ ò. ìyá mi ọlọ́run ò wálẹ̀ ẹsẹ̀ nínú káṣùn ta ọ̀gá lòpó náà ọlọ́run ò wálẹ̀ títí ọlọ́dà kó tó dán ọlọ́dà òun náà ṣe lè rúkúrú ẹ ọmọ gara mi gara sí ẹ. ó pọ̀ sí ẹ ọmọ gara tí a. ìyá mi kò sẹ́ni tó kọ ẹ lọ́yìn láàbò mọ́lẹ̀ ìgbé olóògbé ẹ débẹ̀ sẹ́ ọ. ó ti wàá gba yìí tẹ ọmọ líle wàá gbàgbé síbí yẹn ó ṣé àwọn ọmọ ẹ nìyẹn. èmi náà àwọn ẹ ló ti mú ló ti mú wọn báyìí wọn báyìí wọn tó ti ń là wọn mọ́lẹ̀ tó ti ń là wọn mọ́lẹ̀. Ọlọ́run ibi tó dé yẹn gangan ni mò ń lọ mo kàn ń la ọmọ mi mọ́lẹ̀ ṣé kó bá lọ là mí mọ́lẹ̀ kò ní fọ́ ni o. o gbọ́ pé ikú tó bá ń pa ojúgbà ẹ̀ ni owó ló ń pa fún ni o. orí ẹ̀ sọ náà owó ọmọ bíláì sí ọmọ jápa ni ọmọ jàmùsálà máa kíkọ jù akíkanjú tó bá mọ ọjà tí kò bá mọ ṣàyè ni wọ́n máa ń dẹrùn ògùn ni ah. Ah, ń gà máa gbé bọ́dì mi o kí lọ́jọ́ bá ń bò mí ó bẹ́tà jù kọ́ ọmọ wèrè yẹn láàmì mọ́lẹ̀ lọ. àwọn girls ẹ kọ. oníkálukú gbé mi ò rìn kí ló kọ́ mi. ọ̀ǹtì ẹ kọ. kó ah, lórí dorí múnú ó sọ̀rọ̀ láìfò ó sọ̀rọ̀ ọ̀ǹtì nígbà fi ọ̀ǹtì ilẹ̀ kọ́ọ̀tì máa ṣayé ẹ̀. ọmọ májàpá kò ń gọdúró fúngbà díẹ̀ náà mílẹ̀ ṣe sọ́ọ̀tì dé yẹn máa ṣe ìwọ ló sọ pé máa là mọ́lẹ̀ ń kò fẹ́ kọ́ ọmọ ẹ bá mi ń bí kó wá là mọ́lẹ̀ káwọn ará wa máa gbọ́ pé ó yá o ọmọ mu ṣe o ti la ọmọ gara mọ́lẹ̀ o never màá yá àjàjà lọ́jọ́ bá ń bò mí màá fi bílẹ̀ fún kí ló sọ. that girl na craze o never go na wait now. wọ́n never go okay kó bá mi bí àbí. dúró máa lọ dúró wetin dey do you na dey fear. abeg see as eh? you ah, ah, fast like this you dey fear somebody wey be say that girl wey just sing like that you dey fear am na me eh i go boz boz na lie eh, o i no get power. àlàyé ti dé àlàyé wọlé. get off. Ṣàlàyé àìsí ilé ológìnì ilé padà dílé èkúté ọmọ bó ṣe ti bà nǹkan jẹ́ gan-an aláyé ọmọ èmi mẹ́ǹtẹ̀ champion tèmi ni o yóò kọjá yé mi mi ò bẹ́ sí rárá ó ṣe tiẹ̀ èmi náà ṣe tèmi mo dẹ̀ maintain business everything run bó ṣe yẹ kó run ọmọ gara gan ò lè dúró ó lé ọmọ gara pa ó lè pa ó bẹ́wọ̀ gbẹ. ah àlàyé mi gan fọ́sẹ̀ igi tá a fẹ́ fẹ̀yìntì gan kọ́kọ́ ṣe kí ni ọkọ̀ wo lulẹ̀ máa rò pé kí ló ṣẹlẹ̀ tí a kọ́ dánmọ́lẹ̀ tádìí ẹ ti ọkọ̀ wọ ẹ̀yìn wò sẹ̀ tó bá ń ṣe jẹun àtẹ́mi gan ṣe kí ni tí mo fi ṣe pé à òjò ti pa gómìn wọ ìrọ̀ ẹ̀kan á pamọ́ síbí bóyá èmi gò bá ti jọ tí mi bá ti jẹlẹ̀ o bẹ́ mọ̀ pé màjà màsálà máa ń ma kí n kọjú èmi gò kéré àzọmọ líle èmi gan mi ò dúró tí mo ń sá mo dẹ̀ tún ṣe kí ni mo tún guide ọlọ́run à ògo ohun iṣẹ́ ó balẹ̀ jẹ́ o lẹ́rọ gan o. ògo àbọ̀mọ́ tí mo blend kọ́. ṣì wẹ́wẹ́. ọmọ tí mo gbé lulẹ̀ kọ́ ni àbí. ó ti fi yẹn ó fi ń ṣáàpìn wa gan ó fi yẹn gbẹ wa gan ọlọ́ọ̀. ibo lọmọ gara wà báyìí gangan. ìyá ti pàkódà o kò ń ṣe pọ́ kú o bọ̀wọ́ kan change location kí wọ́n shift láti ibì kan síbò mi ọ́ ti pàkódà o ó yípo padà bí àwọn ọ̀rọ̀ mi hàn. bàbá ẹ̀yin lè fa náà bàbá yìí lè fà ẹ ti pẹ́ lọ́gbà jù ẹ̀yin lè fọ́mọ conscience ẹ̀yin lè jókòó mèrè máa rò pé òun lòun ní jọ́ngù ọlọ́run ẹ̀yin ni àwọn kankan ti sọ̀rọ̀ nù àbẹ̀tẹ̀ pé bàbá gan bóyá ti gbàbẹ̀ sọ̀rọ̀ tí wọn kàn fẹ́ túbọ̀ fún wa kí ogun má kọlọ̀ pọ̀ sí ọlọ́run bàbá ẹ ti pẹ́ jù bẹ́ẹ̀ yẹn àtọ́mọ̀tẹ́ kọ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn tó kọ̀ lọ lé pé ókè yá bóyá ẹ̀yin gan bóyá fẹ́ fi bẹ̀ gba póòsì pé ẹ ti fẹ́ mọ̀yàn sí ẹ ti fẹ́ mọ̀yàn mọ̀yàn bọ́ still náà ẹ má má wọ ẹ̀yin wò òkú tó hàn sẹ̀ gan tó bá jókòó àbí àmọ̀ gidi kò lè fọ́ ọ̀rọ̀ rí kù ẹ pẹ́ jù ẹ fi àjà ọmọ yín ọlọ́run. kí tó lè sọ anything mo kọ́kọ́ fẹ́ rí oògùn by now ó yẹ kó mọ̀ pé mo ti dé náà. ẹ kó ti máa gbọ́. hundred ọ̀rẹ́ tí máa ń rẹ̀ ó pọ̀. mo fẹ́ gbé five fẹ́ gbé sọ́ọ̀lẹ̀ báyìí kí n bá ní gbólóhùn kájọ sọ bóyá yẹn ni kò ní fi wọ́ bímọ olóòtú tó ajé padà olóòtú tó ajé padà ọlọ́ọ̀ sísìn bàbá mi ọmọ onílé tó ń bọ̀ wọ́n táwọn rẹ̀ báwọn èèyàn tí ó àwọn bíbí ẹ ó yẹ káwọn new site ẹ ti sanwó náà. ọ̀wáyé wọ́n sanwó bọ̀ gbogbo wọn kọ́ ló ṣe normal bọ́ àmọ́ ní ìtàláyé ok kò sí pọ́blẹ́mù ẹ̀ àti ọ̀bí bàbá o ṣé wàá ok. akẹ́kọ̀ọ́. ló ti yẹ kí mi bí obìnrin. ṣim ah, ni àlàyé ṣe ẹranko ṣe nìyàn. ace akẹ́kọ̀ọ́ ó yẹ wá. ẹ̀rín ilé iṣẹ́ etí ń dùn ìyá yín ni. àbí na àbí àtàìbá ṣe wà òkè báwo ni school àtàìbá ó pọ̀ sẹ́ẹ̀ ó pọ̀ sẹ́ẹ̀ is ninety. ẹ ẹ ṣe wà òkè kí lórúkọ wọ. sínú ah, kúdí ni mi obìnrin ni mi o. Ah, kí ló sọ wèrè ṣìm ṣọkùnrin ṣobìnrin ṣẹ́ná kó ṣe ènìyàn ní. Ah, ṣé pé máa wọ lọ school rẹ ni. ó ti mọ̀ ọ́n mọ̀ kó wọ̀ wọlé ìta tá a bá ti close ló máa wọ skirt ṣòkòtò ló máa wọ̀ wọlé àwọn tíṣà yóò kẹrin mi. àwọn tíṣà ò kì í rí o kí wọ́n wọnú skul kí wọ́n wọnú skul rárá wọn ò gbóyè máa ṣe ṣe tiẹ̀ nù. kí ló dé àwa rìpọ́ọ̀tì ẹ̀. a ti mọ̀ fún sa in fact a lè report nítorí pé a ní evidence. Ah, bá yẹn gbé skul tà á lọ́wọ́ àná a máa fi report wọn dànù a máa tún evidence yẹ́rì skẹ̀tì yẹn a máa tún wà ní a máa wá kọ́ọ̀lù a máa ti lé wọn kúrò skul ó ní kò dáa tọkùnrin máa ṣe gbogbo. kò dáa náà ẹ eh, eh, kò dáa ẹ eh, wo èmi ò lè fààyè gbá rádaràdà láyé ẹ má ẹ bà ṣùgbọ́n mi má ẹ bà wọ aṣọ obìnrin mọ́ mo fẹ́ máa rí ẹ pẹ̀lú aṣọ skul ọkùnrin ṣòkòtò àti ṣẹ́ẹ̀tì ẹ fẹ́ kó máa wọ̀ anytime bí wàá rí ẹ pẹ̀lú aṣọ obìnrin màá ṣe ẹlẹ́ṣẹ̀ ó yà bọ́ gbogbo wèrè tó wọ ẹ kó wọṣọ ẹ ẹ àlọ́ tẹ̀ máa wọ nìyẹn yìí. ẹ wáyé sọ̀rọ̀ dẹ̀ ọlá down there wèrè lélẹ́yìí tó pé wọn lie down lad wèrè ìtumọ̀ ìtumọ̀. ẹ kọ́ ẹ kọ́ mọ́ ní náà. ẹ ẹ tala tẹ́ ẹ náà ogún musa bọ́ ogún musa. ogún musa ni. oh hey boys ẹgbẹ́ wọ́n lọ́mọ tó lọ ẹ̀ wọ́n láàbúrò ọmọ mo ṣe ni mo fẹ́ kẹ́ lọ síta yẹn torí ìyá ọmọ mo ṣe àbógo mo ṣe bá tì kó máa bọ̀ nínú àbẹ̀tẹ̀. aláyé ti pàṣẹ. ibẹ̀ mo fẹ́ kẹ́ lù lọ́lẹ̀ wọn tó bá yọ gígùn ẹ̀gún tó bá yọ ṣíṣe ẹ̀ṣà. ọba wa o ti fẹ́ dàkà pupa. tó bá yọ pípẹ́ ẹ̀pá ẹ̀pá kẹsàn-án kó ẹ̀sìkàrà mi ò fẹ́ rí no no kò sọ. movement. mo fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ mi inú bí mi sẹ́ inú bí mi sẹ́. àbúrò mi. anybody ẹ kú anybody. ẹ kọ́ orí ìyá anybody. yélà bàbá yélà bàbá tíjà bàbá délé délé. ọgọ́rì ọgọ́rì ọgọ́rì ọgọ́rì ọgọ́rì. ó yà ṣe kiri ẹ̀ fún ọ nàìjíríà kú. ọgá mo ṣe náà mọ̀ ọ̀gbìnjà Oh ìbò làjọ́ mi pàṣẹ. ọ̀nà pàṣẹ àgọ́dọ̀ kí wọ́n ti ìyá ayọ̀. ẹ̀fọ́ ayé ẹ̀fọ́ ayé ṣe. pàṣẹ àgá ayọ̀. ó yẹ wúlò tẹ́wọ̀ gáwúlò gáwú padà yàrá ìjà ẹni bọ́ọ̀lù <laughs> ẹni bá ṣe é ní a máa kọ̀ ẹ́ lẹ́ẹ̀ ẹ̀fọ́ ayé ṣe ògo náà ni o ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó yà yí mọ́lọ́mọ́ ó yà yí fún wa ó yà ṣèlú bàdàbà ṣèlú bàdàbà ṣèlú bàdàbà ọlọ́run ò láyà wọ òṣì ah! anybody ó yà ẹ̀yà àdúgbò àtún ti dé. bàbá oníkẹ́sẹ̀ ọkùnrin mi tó ti ń bọ̀ ni. àwọn ẹ̀wọ̀n ṣe fẹ́ mọ́ bíkì. wọ́n lé wọ́n lùtà ẹ̀ ń bàjẹ́ mi lókun. bíbọ̀ ọlọ́ ẹ̀wọ̀n. bíkì kìíní. wọ́n lé wọ́n kó fún ẹtí mi lẹ́ márùn-ún. Ah! wọ́n tó kọjá kó màá tí mo ní kí àdúgbò yẹn láti ẹ̀ ni. Ah, ṣẹ́ẹ́tì ni o. ó fún ẹtí mi lẹ́ márùn-ún. ṣẹ́ẹ́tì ni wàhálà wàhálà wàhálà o. tó bá yá wá sọ pé ogun ojú ti bẹ̀rẹ̀ pé mo láìkì wàhálà pé mo láìkì ìjọgbọ̀n àdúgbò bíríkì ló ń gbàgbúrò mi létí o a kò sí wàhálà ìgbà. ìbí ọmọ bàbá àtúndà kí ni ṣe rà.

kí ló jẹ ọmọ tó bá pé wa ò ní pé lọ ọmọ ìgbẹ́ tó bá ṣe àwọn àdákọ́ ló máa kí ìrò ọmọ ìjọba máa yí ẹ báyẹn ó dẹ̀ jẹ́ ọ já ọ lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ wà rẹ̀ já nínú géèmù yìí kò mọ̀ sí bójú bọ ojú tó parí mi lárọ kutu kò ní bọ́njú bó bá dé nírọ̀lẹ́ àtúnlẹ̀já kan fún. wàhálà wàhálà yéye o ìgbòòrò wáyé fa o mo ní ta lọmọ náà tó lè dúró níbi táwa ti ń kí. kò ní ojú ọ̀tà náà o búrẹ́dì o. tànà òòjọ́ tòní. ọlọ́pàá máa kó ẹni máa dé. tòní òòjọ́ tànà o. bíkí lọ búrẹ́dì o. tànà kò lè jọ tòní. ọlọ́pàá máa kó ẹni máa dé. nàmbá pé wá wọn ni pé lọ ta ló jẹ ohun tá a jà jù rú. lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ ní gẹ̀tò wa. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá. nàmbá pé wá wọn ni pé lọ ta ló jẹ ohun tá a jà jù rú. lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ lábẹ́tẹ̀ ní gẹ̀tò wa. sọ fún wọn sọ fún wọn kọ́ máa lọ wá okay, ló ṣe lọ́mà. ok ẹjọ ló bá ń pe Lizzy wá ó ṣe. dáàdi bá ṣe bí mo ṣe bá ṣe ń sọ lọ ṣe mọ̀ pé ìjọ tí mo wá sí ibo níbi tá àjọ lọ yẹn náà. area òkè kòtò kan láǹpẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé mo ṣé chief là ń pè ní àbí baálẹ̀ ṣé mo. ok. Ba kí ló ń ṣe lọ́wọ́ náà. ẹ mo ń pààkì àwọn ẹrù mi. ah okay that's very good that's good. Ah. mọ́mì ṣe bá mi sọ fún dáàdì kan tí mo sọ fún mi. Ah. ìwọ náà fẹ́ nu ara ẹ̀ sọ fún dáàdì ẹ̀ ó lóun fẹ́ gbé mọ́tò tuntun tẹ́ ṣe fún yẹn òun fẹ́ gbé lọ síbi tóun ti máa serve. my dear ẹ lè má jì. my dear kì í ṣe pé ò lè gbé lọ bọ ibi tó ń lọ yẹn ó mọ in and out àdúgbò yẹn. àbí ibi tó ti dé báwo ló ṣe máa mọ bí area yẹn ṣe rí wò ẹ tó bá lò bí bóyá ọ̀sẹ̀ mẹ́ta àbóṣù kan you can come back wàá dé wàá gbé mọ́tò ó dangerous kó kàn lọ báwo ló ṣe fẹ́ máa drive around the around the area. So, ó yẹ ń sìn. okay ma. you understand right. I miss you both. Okay. <laughs> we are going okay, to miss you as well we are going to miss her as well abi. <laughs> so mo ń gbọ́rọ̀. mo ní So, ijó tí mo dá lọ síbẹ̀. sórí hmm. ilé tó wò yìí ilé tó dáa kò sí ẹni tó wọnú ilé yìí tí ò ṣoríire má tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ wọ́n débẹ̀ nù wàá rí ìyàtọ̀ gbogbo àwọn bíbá yìí máa yọ ọ ṣọ́ọ̀pù sí délẹ̀ ṣó ta sọ́mà yìí. ọ̀fẹ́ ló ń kọ́lù lè. kò sí network failure nìyẹn. àdìbò ah, ọ̀fẹ́ mo fún wọn gbégé mi mo nílẹ̀ èmi ló ní ilẹ̀ yìí ṣẹ́rí eh. bí mo ṣẹ̀ṣẹ̀ ní níyà nínú ilé yìí ọkọ̀ àdúgbò yìí mọ̀ pé kò sí kò sọ́lúwẹ̀ omi jẹ́ wà tọ́lẹ̀ ah, rẹpẹtẹ tí a bá kọ́ mi báyìí gan ṣe ṣọ́ọ̀bù gbèmí gan lè gbà. n fẹ́ yọ bí mẹ́fà kan sílẹ̀ báwo mi máa fi lè ṣe ara tó mẹ́ mi lè ní dá. Ah. má wo abá ìgòrí báàgì jẹ o báwo ni iṣẹ́ ẹ tàǹtí ẹ kú ọrọ̀ ajé ẹ ra. Ah, mama! ẹ káàsán. ọlọ́run kọ́dí kọ́dí. mo ní kí ẹ máa pè mí kọ́dí ẹ máa fi agent kọ́dí kún un kò sí wàhálà. my agent. ẹ̀hẹ̀n mama. my agent. báwo ni iṣẹ́ ah mo ṣe ti gbàgbé pé ẹ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe má bínú ẹ má bínú torí mo pé ẹ̀ ṣiṣẹ́ mo fẹ́ bèrè pé yàrá tó wà láàrin yẹn tí ó wà ńlẹ̀ yẹn ṣé kò sí ní títì yàrá tó wà ní mídù. láàrin. ó wà ní ṣíṣe ń bọ̀. kọ́pà ní whatsapp ó ti wá bá mi lọ́fíìsì ó dẹ̀ ti sanwó commission at agreement mo wá ní kó wá kó máa kẹ́rù ẹ̀bùn wá nulẹ̀ yàrá àárín ṣó wà ń ṣiṣẹ́ àbí ò ṣì ń ṣiṣẹ́. ẹ ò sọ kankan fún mi tẹ́lẹ̀. mi ò ní láti sọ fún yín bí mi ni mo kò ní kẹ̀kẹ́ máa gbọ́. ṣé wà. ẹ wo mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ màmá ni o èèyàn dáadáa ni wọ́n ládùúgbò yìí. a ah, dáadáa ni. téèyàn bá ní irú wọn ládùúgbò yìí ìyà ò ní jẹ́ èèyàn. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ má dúpẹ́ má dúpẹ́. tíyàn bá dúpẹ́ àná ó máa rí mi gbà ṣe rí yàrá tó wà láàrin yẹn àti agreement àti commission kò sí nǹkan tó gbà lọ́wọ́. ẹ màmá ẹ má bínú o ṣé ẹ ti kọ́lé tẹ fi rẹ́ǹtì ni tó ẹ pé yàrá tó wà láàrin yẹn ló gbà ẹni tó ní ibẹ̀ ní kọ́pà tó ní ni ó dẹ̀ wá sáwọ́ dẹ̀ ti sanwó. irọ́ o irọ́ o a ní yàrá tó sílẹ̀ láàrin yẹn. àní kò dákẹ́ màmá ṣe ẹ ṣán nílé tó fẹ́ màmá ṣe fi rẹ́ǹtì ni. ṣé mi gẹ́gẹ́ bí ipò mi inú ilé mi ò lẹ́tọ̀ọ́ láti fi lé rẹ́ǹtì. ẹ lẹ́tọ̀ọ́ wo ò sórí yà tó ń wò yìí chief tenant ni wọ́n wọ́n ti ń gbé bíbà ẹ̀ tipẹ́tipẹ́. màmá ló ní ilé. màmá rẹ̀ wo ló ní ilé. àwọn ọ̀rẹ́. èyí dákẹ́ owó ti tẹ́wọ́ bí ẹni ọmọ kú mọ́ lọ́wọ́. sórí yà tó ń wò yìí nígbà tọkọ wọn wá kún wọn láwọn òróró tán fẹ́ lọ sílẹ̀ àtàn wọ́n wá tún tọrọ ọlẹ̀ wọ́n sunkún ijọ́ mẹ́ta ká tó fún mi tán sí ọkọ̀ wọn sí bíbá ẹni nígbà wọ́n tọrọ wọ́n tọrọ sàárè mọ́ ni ọkọ̀ wọn tún wá wá kú tán wọ́n wá kura wọn ní shift tenant wọn tún wá láwọn ọmọ bí o tó bá ń gbà wọn ọmọ òkú òbí mi ìbẹ̀mọ bá mi lọ́rùn ìkan ògbé kan àfi bí òwú jàǹgó làwọn ọmọ tí wọ́n bí tó bá láwọn ọmọ tán bí ó sì mọ bá wọn sunkún ni sórí bí kíyà ìṣe wà yìí kan yọlé ọmọ fọlápàtà kan tàmọ́ jàǹjẹ ẹran ó péjọ àwọn òfò tán bí lọ kan wá má bí nǹkan kan kan talé wọn ń kókó wọn lọmọ kan bí àwọn ọmọ ẹtún wọn á dójú sí wọn ẹ wá ti wá pẹ́ńlé ẹ fẹ́ mọ bá lájọ bí ẹrú yín kò sáyè fún ibà ìṣẹ́ ti gbọ́ màmá wo tí ò ti fún wọn lówó ẹ mo ṣe fẹ́ kú fún un náà. kó má ṣòfò ó ṣe bàrà wo mi ọyá pàǹdé báàgì àti yàrá tó wà láàrin yẹn ibẹ̀ ni yàrá ọyá ẹ tẹ̀lé àti ẹ máa lọ yàrá yín ẹ máa lọ bẹ̀ṣẹ̀ ti gbọ́. ilé yìí tán lára kò bẹ́ẹ̀ lára bù. kò sí wàhálà má fowó ẹ ṣòfò kó má lọ ṣòfò ara àtòfò ẹ̀mí kò sí wàhálà kò sí wárí mi lálẹ́. ẹ wárí yín fún kiri ẹ pa ẹ kiri wo bó o bá wá lálẹ́ yàrá kan lẹ́jọ́ mọ̀ sùn bóyá kẹ́ gbé sórí sàárè ọkọ yín kẹ́ bá kọ́ bá ń bú bẹ̀ kó mọ̀ gbé bẹ̀ kó sí ẹ wò ó gbalẹ̀ ti sanwó lé o. dáná dáná bí ọ̀rọ̀ sí ẹ ìwọ ò àṣírí kọ̀kọ̀. àṣírí ni pé. ṣé o mọ̀ pé o mọ̀ gbà tí mo wọlé o bá mi. bẹ́ẹ̀ni. ọkọ mi dẹ́ ti fòkú sínú ilé. ó kú síbẹ̀. wọ́n tún sílé. tí o bá ní ìtumọ̀ wọn ní sàn síbẹ̀. ẹ ní sòrò ẹ̀rọ tẹsán ẹ. ó jọ òkú o, òjò gbẹ tó ń bà. ẹ wo ẹ̀rọ tẹsán ẹ kọ́kọ́ fi irun mú wò kẹwàá ẹ fi sí kẹwàá fi irun mú ṣẹlẹ pé ó rùn bí òbúkọ tó ti kúrú omi kò ta sánsán ẹ̀rí èèyàn bá yín sọ̀rọ̀ ni tẹ́ ẹ pẹ́ ẹlẹ́bí ire ni àwọn ẹbí ọyọ kan fà ìpadà pé tọ màmá ilé ti pẹ́ nu lẹ́yìn tipẹ́ tipẹ́ tipẹ́ ṣó wáá dáa nígbà tẹ́yìn náà bá wà darúgbó títí tẹ́ bá pa fùrọ̀ lórí tẹ́ bá lọ bí tẹ́ ẹ lọ ṣó dáa kan tó ṣiṣẹ́ gbé ọkọ yín nílé tẹ́ rẹ́ǹtì àbí tá a bá la fẹ́ ta lẹ́yìn ṣé kan wó ogun ọkọ yín kan tà ń tà àyà ni. ẹ gbàgbọ́ náà tó sọ̀rọ̀ bí gbà tó pé bí ẹ̀rọ ọlọ́ta ìdọ́rọ̀ lẹ̀ bí ẹ̀rọ ọlọ́ta ṣé ìgbà tí bàbá ìfẹ́ kú. ó pè yín. ọmọ orú àdéhùn. àdéhùn kí ló wà láàrin yín pé tóun bá ti kú kẹ́ máa jogún rẹ̀ ẹ lójú ti pàápàá lọ́jọ́ orí ẹjọ́ bàbá láńlọ́ọ̀dù yìí lọ ọmọ ìkéré kúralẹ̀ ẹ ralẹ̀ ra búlọ́ọ̀kù nílẹ̀ mọ́tẹ́ta símẹ́ǹtì ṣé ẹ ṣiṣẹ́ ẹ kan wórí àtàwọn tẹ ẹ ti jí báyìí lásán kínní ọkùnrin ni tẹ ẹ bá rí kínní ọkùnrin nínú ọbẹ̀ màmá níbi tẹ ẹ wọ́ sí ẹ bọ̀ pátá ti báyìí ni ẹ wá ṣe ṣe ṣe bí ìsìn ẹ wá wà rẹ́ńkà kì í ṣe búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì mo la ah! fi ẹ̀yin ti gbàgbé nígbà tó kọ yín kú tẹ bẹ̀rẹ̀ kú alásùnmọ dàkẹ ẹ wá bá mi pé tọ ẹ fẹ́ ra sí búlọọkù àwa yọ nú owó yàrá kan àfún yín ibi tó ti wá ń mọrí ilé tó wà lọọkan yẹn ibẹ̀ láti lọ tọrọ táìsì náà filẹ̀ ẹ sọ àǹfààní tẹ ẹ ṣe nígbà tẹ ẹ níṣẹ́ látàárọ̀ ẹ wà kó góòlù ètí àbí bí àwọn ìyá àgbàlódé àwọn àlòkù aṣọ àwọn àlòkù èèyàn àwọn ìyá tí ò wúlò tí ò ṣàǹfààní. ẹ èwo ló túkù. nígbà tí mi ké abẹ tí wọn fún mi lówó ké mi rà mi ìwọ yẹn sọ pé kí n gbé ọkọ mi lọ sí ilé. ẹni wọn ò lẹbi pé ẹ ti pé wọn ò lẹbi pé ẹ níran ọmọ olùkọ́ni ṣe bẹ́ẹ̀ mọ̀ tán ara yín ẹ̀yin tẹ́ ẹ lẹbi tẹ́ fẹ́ ṣàǹfààní fún sọ́mọ̀ tí ọkọ iná kún kúkú yàrá nǹkan náà bá mé ìpẹ́ púpọ̀ lójú wọn kọ́jọ mẹ́yìn ìyá lójú mọ̀lẹ́ká ti fìyà jókòó kọ́dà wọ́n sẹ́dúró káwọn fún ẹ̀yìn àwọn yóò fìyà jẹ́ káàkiri àdúgbò wọ́n ṣe wà yẹn àwọn kan ti jẹ akọ inú sàárè àwọn kan olórí burúkú ni. ẹ lọ́ra lẹ̀kẹ́ kọ́lé iṣẹ́ ti gbọ́

ó fẹ́ wá sanwó lè. ẹ jí ó sàn yàrá tẹ bá ní tẹfẹ fún bóyá máa bọ́ tanu yàrá yín ẹ wá lẹ lọkọ yín tẹ ẹ lọkọ ọkọ wo náà lẹ ní tán náà pàǹgbà ọkọ yín níbẹ̀ láyé náà kò wúlò yọ ọkàn sunrun ìyá ní palabẹ yín tẹ ẹ ráàyè sopó ọkọ yín tẹ ẹ sopó báyìí tẹ ẹ jẹrẹ lọ́ra tẹ ẹ lè lọ́sọ̀ tẹ́lẹ̀ sopó lọ́wọ́rọ́ lókùn tẹ ẹ tún sọ òtítàn yín ti mọ̀ ògèlè tẹ ẹ wá sí bí ẹnu ẹ̀rọ. bàbá òkú orí mi ibi ọmọ bá ń lọ́rùn tẹ́yìn náà bí ọmọ fò òjì sófò. nígbà tí wọn fẹ́ gbà mí ní kíákíkà mi èmi náà ni mo bá bẹ̀rẹ̀ gbà ó ṣáàpù á lè máa bá wa kó bìlìbìlì bá tẹ́nàtì tó bá fẹ́ ṣe yìí tí mo wá jẹ́ kán gbà tán tó wá jẹ́ mi náà ni mo wá di gbẹ́ngbẹ́ngbẹ́ tó ń pa ìtàn tó gbé òtò tó ń pa fún mi ẹni yìí náà wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún mi ní ìgbẹ́ ọ̀rọ̀ ló gbẹ́ tó fi pé olùsúlẹ̀ ìlú ṣe é rí owó kan ló lọ lára olúwẹ yìí o mo fẹ́ fowó ọmọ yẹn mo fẹ́ fi rajà sí gbà ni o gbogbo àwọn gògóró yẹn ló ti tán o àwọn gbó yẹn náà ti tán mo fẹ́ fi rajà o àmọ́ ọmọ tó wọlé yẹn mo fojú yín rí màbo wo. ó mọ̀ pé èyí ọmọ musin ni mí o èyí onírun pípọ́n ni mí o. Ah, ọmọ musin rèé ọmọ olúwa láàrin àwọn ọmọ mo fọ́ o píktọ̀ mi rèé píktọ̀ mi rèé mo dáràn o. ọlọ́run ò lè ní wàhálà ọlọ́run. ẹlẹ́gbọ̀n ọlọ́run sí ọlọ́run. kẹ̀kẹ́ ń park kẹ̀kẹ́ ń park. gbọ́sọ̀ bàǹkà ọjà àwọn eléyìí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ah, ti rí èní ìlàsán a máa bìzàbìzà ó ṣọ ẹlẹ́gbọ́n àgbà. ọmọ mushi. ẹsẹ̀ méjì bẹ́ẹ̀ ọkọ̀. ọmọ mushi. olóòṣà. ó pọ̀ á. Ah. Ah, kí ló ṣẹlẹ̀ ọ̀gbìn ibo lẹ̀ ń lọ ọ̀tẹ̀kọ̀ ń rìn inú oòrùn lọ yìí. àlọ́bí ọkàn ọ̀rẹ́ mi tún ta ẹ̀ṣẹ̀ mú dádùúgbò yìí ó kàn ní bóyá òun fẹ́ wo bí gbogbo àdúgbò wa ṣe rí ṣóye yín mo dẹ̀ kó yẹ pé junction by junction lọ̀gá wà o kó má lọ máa rò pé òun kọ́ lè máa ṣe bó ṣe wò òun ládùúgbò nǹkan mú káàkiri gbogbo àdúgbò náà ni kò béwu dé. ó necessary kẹ́tì ẹ̀ mo rìn ládùúgbò ẹ̀yẹn necessary kò sí wàhálà kí lẹ wá ń ṣe mí ń wò pé bóyá tó bá tẹ bá ṣe gbogbo ìtẹ ṣe tán tó bá dọwọ́ alẹ́ bóyá kí n tiẹ̀ gbé yín jáde àbí kí lẹ rò. ṣèyálé ni àbálẹ̀ ọ̀la. irọ́ o tèmi ni. èni èni èni àwa àbélébù. mama àwa àbélébù. ayé wà gan. tó bá ti sọ pé àwa àbélébù àwa àbélébù náà ni àwa àbélébù. ìyẹn ìyẹn máa ti ẹ̀dá kẹwàá àbélébù ó ti yé yín wọ̀ṣẹ́ Lizzy náà máa tẹ̀lé yín tí mi bá pa ìka ń máa tẹ̀lé oh mi. òun tiẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé yín bọ̀ tóun bá ti tẹ̀lé yín ẹ̀ má jẹ rẹ. kò lè wà available o eh. Eh, àwa gbọ́dọ̀ wà available kóun náà bá lè wà available. ẹ eh, kò sí wàhálà. ẹ mo ní kí náà ní ẹjẹ máa. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dá padà. èmi ti sọ fún ẹ̀mọ ẹ̀yẹ dẹ́sìn pé ọlọ́run aláàkú à ń pa máa bìzàbìzà ẹ drop something náà kẹ má ṣe bẹ́ẹ̀ ẹ na. you dey wine us. bring something. ẹ ó yé mi náà ẹ gbóró lèmi náà ó yé mi ah. ṣé náírà lè fẹ́ àbí dọ́là. Ah, àárẹ̀ pé dọ́là ẹ̀ dọ́là pọ̀ ló lè ṣe. kò pọ̀ ó bọ̀ máa ṣe ní a Lizzy dẹ̀ wá pẹ̀lú ẹ̀dá ṣe báyìí Lizzy wọ́n gbà. Eh, ẹ mú kékeré náírà mo fẹ́ fún ọ ẹ má wọrí ẹ̀yin náà ṣe kọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ah, jẹ ah, ah. ẹ lè lọ o ẹ lè lọ ẹ ká ẹ má ṣe bẹ́ẹ̀ gbọ́n ó dáwó padà wà lálẹ́ nìyẹn o ó ti wá ẹ ti rí ṣe Lizzy ẹ àná ó ti wá ẹ ti rí ó ti jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí ẹni jó wa. ó yá dáwó padà fún ọ ká máa lọ bí tá à ń lọ a máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe dáadáa lẹ́ǹkan tẹ́lẹ̀ náà ó dẹ̀ tún sáré nu owó sí mi ń sìn. màmá ti ní ká da padà bá yẹn sí ká da nǹkan padà máa da padà. ẹ ṣe tẹ bá da padà ṣé Lizzy máa wá lára. aláàbò ti wá ẹ sọ pé àwa wà ẹ bàbá ní àwa wà ẹ sọ pé àwa wà. àwa wà ẹ ó ti wà wà wà wà ni. ẹ ó yé mi ó yé mi ẹ gbà. Eh, inú mi ò dùn sí kejì o inú mi ò dùn sí kejì o ẹlẹ́gbọ̀n àgbà ọlọ́ iyì Lizzy lálẹ́ ẹ eh, eh, kò sí wàhálà dandan kọ́ ni kẹ́yìn wa Lizzy lálẹ́ ẹ kò sí wàhálà ọlọ́run kò sí wàhálà. Yes kò sí wàhálà kó má bàa sí náà ni wà á rí i pé ariwo nílé yẹn pọ̀ mi ò dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé a nílè gbọ́ra wa yé tó jẹ́ kí ni pé ká máa bọ̀ níta nǹkan tí mo fẹ́ sọ kò ń ṣe nǹkan tó pọ̀ bó ṣe ń wo mi èèyàn jẹ́jẹ́ ni mi ò mi ò fẹ́ràn wàhálà mi ò lápọn nígbà tí mo ti wá rí ẹ ni mo ti ń wò wípé ah oh my god ah, obìnrin lórí báyìí ah, kí ló dé tó o lè jẹ aya mi oh. eh, mi wá mi mọ bí mo ṣe fẹ́ sọ fún ẹ nítorí pé mi ò lápọn <laughs> mo jẹ́ pé ah, bí a kì í tẹ pàtìjú tì pé kí n kúkú explain ara mi fún ẹ wàá lè wá nǹkan ṣe sọ̀rọ̀ mi eh, mo nífẹ̀ẹ́ mo fẹ́ kó máa fẹ́ mi jẹjẹ a máa ń tọ́jú èèyàn lé wa o hmm. yes àwọn míì tiẹ̀ máa ń pè ní dídìrín wọn ní ah, ilé yín yẹn ṣe wáyà dídìrín báyìí kò sí nǹkan tẹ́ lè ṣe fóbìnrin máa sọ fún ọ pé fílẹ̀ báwa ṣe ń lo gbèsè ayé wa lọ́dọ̀ títí wa nìyẹn tó bá wọn ẹ̀yin kẹ́ máa fi àjẹ obìnrin tó lè mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ lobìnrin a gbọ́dọ̀ tọ́jú ìwọ lè máa mọ̀ èmi mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ ni àwọn ọkùnrin bíi. dọ́là ẹ̀yà yìí bàbá mi jẹ́ ọlọ́dà ń fà dọ́là mi jẹ́ sí àgbàpá èèyàn tí ẹ̀ẹ́dẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ lórí mi ọ̀gá tí a kà ọ̀gá òṣì náà ó wà nínú ọ̀gá tí a ó wà nínú òkè gbàdúrà òkè ọkọ ṣẹwà òkè báwo ni gbogbo ẹ lórí gẹ lórí gẹ àdé. 耶！ ah tí wọn bá ti tí wọn bá ti nice ládùúgbò gbogbo àwọn ọmọ àdúgbò àwọn ọmọ kéékèèké wọn á fẹ́ kíyàn so mi ò ní choice wọ́n jẹ́ wáyé àwọn ọmọ àdúgbò àwọn ọmọ kéékèèké àdúgbò wa ni but wọ́n fẹ́ràn kó máa bá mi ṣeré ẹ̀yìnbá wọn ò tún ṣeré tó báyìí o èmi wà nù wọn á kọ̀ fún ọmọ mi lọ́rùn lójijì ó máa fẹ́ faṣọ mi yá but ó mọ̀ kí mi ò ní sọ̀rọ̀ ló máa ń jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọkùnrin mi o hmm. tó bá rẹ́ lómi bá wọn kọ́ tẹkọ̀ máa lọ́n tí wọ́n ni wọ́n tó ló jẹ́ pé wọ́n mọ̀ pé ah, èmi ti ní sùúrù jù mo dẹ̀ máa ń bá wọn ṣeré. ẹ hmm. bọ ó ṣe wá jèmi ló fẹ́ fẹ́ tó bá sì mú kan nínú àwọn tó wọlé ń sìn ẹ máa fi tara yín ah, ọmọ èmi ò like problem. Ah, no wọn ń ṣèyàn tí mo lè fẹ́ hmm. yes wọn ń ṣèyàn tí mo lè fẹ́ èmi sùúrù mi ti pọ̀ jù àwọn náà ní sùúrù rárá yìí sórí pé àwa méjèèjì ò lọ́pọ̀ bó tó bá wò wọ wàá rí pé sùúrù náà pọ̀ irú sùúrù tó ní lèmi náà ni nǹkan tó fa nìyẹn. but i hope tàbá bẹ̀rẹ̀ sí ní date mi ò ní ní problem ó ṣáà ọ̀pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mi mi ò lè jà o. kò sí nǹkan tó jọ ò lè ní problem. bí mo ṣe wà ní sìn tí wọ́n máa ń jà mí sí mama sálọ ni àwọn èèyàn máa ń pè mí lọ́lẹ̀ ní school wọ́n ní ọ̀lẹ ní ọ̀lẹ ní ọmọ ní ẹ lẹ̀ torí pé mi ò fẹ́ wàhálà ni. okay i'll think about it. ah no má tún tóbìnrin bá ti sọ fún yàn pé òun máa máa ro ọ̀rọ̀ ẹ it's coming nìyẹn jẹ́ kí n lọ rò ó tún máa ro ó bẹ́ẹ̀ ni stop it ah, kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ yes tó bá ní kí n dọ̀bálẹ̀ mo lè dọ̀bálẹ̀ ilé wa orí wa orí wa ti dàrú tá a bá ti róbìnrin gidi yes mm-hmm. bó ṣe wà kò síṣẹ́ tó rán mi tí mi lè jẹ ah. ìwọ gbé mi yàwó ń sì sọ fún mi pé kí n bẹ́ẹ̀ bọ́ ah sorry. ẹ ẹ ma ẹ lé ọkọ mi. yes ma. wàhálà yìí igi tí mo fi ń wú ẹ̀kọ́ mo bá ẹ̀ mo ti rò pé bóyá mo fẹ́ jẹ́ ike ni mú ẹ̀ tó máa máa gbé mú àmọ́ oṣù ọmọ bẹ́ẹ̀ mo fẹ́ kiri ẹ̀ ní lọ́kàn àti wípé ojú ọmọ tí mo nífẹ̀ẹ́ sí torí ọwọ́ tó nà sọmọ mi yes ma ó jẹ́ kí n láìkí ẹ̀ èmi ti kọ́kọ́ rò pé bóyá hmm, àwọn ọmọ àmọ́ ìwà fi yé mi pé hmm, hmm, ọmọ gidi ni ẹ yes ma ilé èrè ló ti jáde lóòótọ́ mi ò mọ àwọn òbí ẹ o ó ìwà tó bá fọ̀rẹ́ rẹ hàn ètò mọ̀rú èèyàn tó jẹ yes ìwà ẹ fi hàn mí pé ìbílẹ̀ rẹ ló ẹ á lè dáa fún ẹ gbọ́ o sórí ní àdúgbò wa yìí yes ma ẹni mi pọ̀ ju friends lọ ọ̀tá pọ̀ wọ́n lè pè é sí gbà ọmọ ìyá yẹn tó ń bá rìn kí ni adé àwọn lóhùn o. ẹ sì máa. irọ́ náà ń pa o àbí ìyá yẹn gbàgbà adé àwọn lóhùn ṣùtìgbọ́ inú mi dùn kó ń bọ́ ọmọ mi ṣe oyè ọwọ́ ìfẹ́ tó dáa sọmọ mi lọ́wọ́n adé wa pẹ̀lú ẹ. ẹ̀mí máa ó ọ̀tí ẹ̀ bá mi sọ anything àbí wọ́n ti bẹ́ẹ̀ sọ. <laughs> rárá mà ìsọ ìbọ̀rì tó bá mi sọ ẹni fi mọ́. bí wọn bá yìí sọ tó bá sọ ibi tí yá ṣe ń sọ lẹ́fẹ̀ẹ́ yìí wà kéré òkú délé nítorí kọ́pà ló wá ṣe ń bí wá fi bàbá nígbà tó bá parí tó padà lọ ní òkèrè òkú délé ni bẹ́ẹ̀ni ma. àpèrè òkú lè rí. àmì ma. gbogbo ayé ò ní lò fún ẹ̀yọ́. àmì ma. gbàrà Ọlọ́run. yes gbogbo tá à ń bọ̀ ọ̀sọ̀ tọ̀dọ̀ ọ̀yìnbọ̀ ọ̀gá rẹ̀ òde àmọ́ ọmọ dùn ó dọ̀gá rẹ̀ ṣé mo jó ń gbèsè lójú ọ̀gá rẹ̀. ó la ọgọ. kò sí wéèrè. kọta kínní fún wa. Um. ìkọ̀ lẹ́yìn ọmọ ní bàkọ́. ibi tí mo ti kókó ẹni tó gba bẹ̀rẹ̀ tí máa wọ́n tó kọ́ bá aṣọ kọ́bà ní bú ara ti bí ilé ọmọ lẹ́yìn tó tó yìí jẹ́ pé sákìsì tí òye tọ́dọ̀ lójú ẹ̀yin rẹ mọ̀ ń rí o. adé ò thank you. ẹ rọra mọ. ẹ káàsán. ẹ má bínú ẹ dákun mo fẹ́ gba ìṣẹ́jú méjì nínú àkókò yẹn ẹ má bínú o. ẹ dákun mo máa ń rí yín pẹ̀lú ògo mosin ládùúgbò ṣùgbọ́n èmi yìí sábà rí wájú yín adé ní sẹ́sẹ̀ sọ fún mi pé ah àti kọ́pà tí mo ń tẹ̀lé ògo mosin kinu ẹ dákun rẹ bó lẹ ṣe jẹ́ sí ògo mosin náà. ta lẹ́yìn. ṣé mi ẹ̀ ará àdúgbò kan náà jọ ni wá àjọ ládùúgbò ni àmọ́ èmi máa ń rí yín tẹ́ bá jọ ń lọ mo fẹ́ pè yín sáwọn àkíyèsí kan. she's my friend. ọ̀rẹ́ yín ni mm. ah, ah, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìrí tẹ́mi rí yín yìí ẹ̀yin tí wọ́n bí ń léere tí wọ́n tọ́ ń léere ni o kò wáyé kẹ́ máa bárò ọmọ àbí ìpa bẹ́ẹ̀ rìn o. tó ti yé yín àkíyèsí tí mo fẹ́ pè yín sí ni pé sẹ́rí bẹ́ẹ̀ ti ń wo ẹ má bínú bọ́rọ̀ ti ká ńlá sí ni bẹ́ẹ̀ ti ń wo Ògómùsì kì í sẹ́ni tẹ́ ilé bá rìn o tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ Ògómùsì ni ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo ògo Mutí òun ni Mùsù ké lóòjọ́ súná rẹ̀ tó sọ pé yíyan ọmọ àánú ni ń sọ tó ti ibo lẹ́yìn tẹ́ wá gúrégé dáadáa ibo lẹ́ẹ̀ mọ́ bárò ọmọ rífra yẹn rìn rífra ní ìyá rẹ̀ tẹ̀ ń wò ní apá bàbá rẹ̀. I'm a working class. ẹ níṣẹ́ ẹ mọ nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ eh. ṣé tẹ́ bá ti rí ọkùnrin tó ń ro ẹjọ́ tutututu you talk too much. olóògì ní tarẹ̀ là ń lọ fún un. ẹ́ àti kọ́pà sọ̀tàn sọ̀tàn mọ̀ gbọ́ mọ̀ gbọ́ mọ̀ gbọ́ ní tí mo ń dùn mí lọ́rọ̀ àwọn èèyàn nu o àkíyèsí mo o emi fẹ́ sọ fún pé àgùntàn tó bá bá jáde yọ ọ́ ni o bó ṣe ń wo yìí ṣebí sì múra dáadáa ní ti ń dún ti ndu kun gbogbo ẹ̀ tí ń dúró lára rẹ̀ ebó làárẹ̀ ẹ̀yìn ló náà fi bẹ̀rẹ̀ tiẹ̀ bó ṣe torí mo wá wọn máa tẹ fún mi kó ìṣó. ojú ọ̀pọ̀ wọn. Not now, Joe. No, no. ó mọ ibi orí ẹ̀kọ́ tí ẹ ṣe ẹni tí wọ́n méjì bá gbọ́dọ̀ àkókò sí láàrin wọn kó wọn máa ń jẹ́ kí ìfẹ́ tó dì ju bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ lọ mo fún obìnrin sí obìnrin gidi bí ó ti ẹ̀ lọ máa ní máa ń pè á ọ̀wọ́ ẹ̀dẹ̀ tí kò ti rí wọn kò ti bá mi ṣe ìkọ̀kọ̀ súnmọ́ mi wá ọkùnrin kìí mọ́ oh yes mo tún bá ti sí yẹn bẹ́ẹ̀ tí ó bá ní òun fẹ́ ọ̀rọ̀ ẹ̀ mọ́ kó lóòótọ́ bá sọ pé kò sí ìkọ̀kọ̀ tó obìnrin àtọkùnrin ní láti already I'm not ready. Jẹ́ ìtàn. Please stop jọ. Yes, stop. Má jẹ́ kí n fún ilé náà. Ṣé wọ́n fẹ́ rìn bí? Ṣé mo fẹ́ láṣọ yá ni? I'm not ready. Ilé tó ń ṣe báyìí náà. Ṣé o ti wá ìdè máa lọ Ilé ilé báwo? ilé báwo náà kí lè tún ṣe báyìí náà kí lè tún ṣe gbogbo bí nílẹ̀ à ó kàn jọ. stop stop it stop now. Ah. ṣó fẹ́ rape mi ni. Ah. kí ló ń ṣe ẹ́ náà. Oya ah, yá ó yá wá àwa ọmọ orí ọmọ olómi rich babe vibe wá kí ló ṣẹlẹ̀ nǹkan kí ló ṣe kí ló tójú ẹ kọ́ rẹ lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ gbé mi débẹ̀ mú kò mí kí ló ṣe ẹ̀. ṣé kò ṣe wèrè ẹlẹ́gbọ̀n àgbà tó introduce mi àbí kílẹ̀ ń pè wọ́n dọ́là díẹ̀ ló kúkọ rape mi lónìí ọlọ́run ló yọ mí mo sọ fún wọn tó bá ń ṣe ọlá ẹ̀tọ́ jẹ́ máa fọ́gùn mọ́ wọn lórí tó máa kú dànù ni. ẹlẹ́gbọ̀n àgbà ẹlẹ́gbọ̀n ẹlẹ́gbọ̀n àgbàwò kò yé mi kan tó sọ ẹlẹ́gbọ̀n àgbàwò. rapist tó introduce mi sí dọ́là àbí kí ló ń jẹ́. no no no no wọ́n sọ fún mi pé ẹlẹ́gbọ̀n àgbà ẹ fẹ́ jápátá ẹ̀ ọbẹ̀ jápátá ọbẹ̀ tuntun pòpòpò olórí burúkú máa yẹ ẹlẹ́gbọ̀n àgbà yẹ o. mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo kú mo dáràn ẹlẹ́gbọ̀n ọbẹ̀ rẹ̀ bọ́ fẹ́ jápátá ẹ̀ ẹ fẹ́ jápátá Lizzy èèyàn tèmi ẹ èèyàn tèmi ọmọ Mushin ó yà kò sí wàhálà ó yà nìṣó níbẹ̀ ó yà nìṣó níbẹ̀ tí màá fọ́gọ̀ tún bá ìsùn mẹ́gbọ̀n ẹ̀ lórí ọlọ́run aláàpá kọ́ sọ pé mi àní kí ọmọ Mushin kọ́ ni mò ń kí ó dà kú lórí burúkú ni wọ́n ó yà nìṣó mẹ́. kí tún lọ síbẹ̀ nìṣó níbẹ̀ mi ò lọ ìwọ ni kò lọ síbẹ̀. kọ́lọ̀ tó ní náà ni wọ́n ah, á ṣe mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ náà ni bàtẹ́ yóò fẹ́ ya pátá ẹ̀ tó yẹ kó ti kíkà bọ̀ ọ́ lójú tó bá kíkà bọ̀ ọ́ lẹ́yìn kó lọ́wọ́ mú kó lọ́wọ́ rú bíi chicken kó lọ́rùn wọn dànù tọ́ba ní kẹ́ já ẹ̀ ní já ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ wọ́n mi ò lórí burú ọkọ̀ ẹ̀bùn ẹlẹ́gùn agbèmí àti ìdí ládùúgbò ọlọ́run. ẹ̀ ń bígì ọ̀hún ni. ṣé ó pẹ́. Ah, ah, ah. tó bá jù báyìí lọ kúkú mọ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọmọ onílùú náà ó yẹ kẹ́ mọ̀. àlàyé ó ní láti pé ìwọ tí wọ́n bó ní fẹ́ ṣe mákámáyà ìtúlẹ̀ ni pé tó bá ṣe mákámáyà máa ṣe ẹ máa yàn máa yàn. ẹ máa pé ìgbà tí mi ṣe jẹ̀sà lu mi ì mi ní ẹ̀ṣẹ̀ òṣù máa lóbi kí n jókòó. ìtumọ̀ ìgbésẹ̀ máa ń ṣe bálabàla. rárá o mi bálabàla kẹ̀. àbájọ dẹ̀. Ah, mi ò sometimes fẹ́ àmọ́ ìjẹ̀ṣà ń dáa gan mọ́ wọn kì í mọ yú. kọ́ọ̀dì hmm. ẹ lọ máa ṣiṣẹ́ lọ lórí ibẹ̀ yẹn àmọ́ tó bá tún yọ jẹ́ kí n mọ̀. àrùn yàn nìyẹn a máa yọ òróòrò kù lára ẹran ni ṣó mọ iye owó. Ah, ah. o trust ẹ̀ kò ní láti kà. ọlọ́pàá ẹ̀ ní ìlàjì ṣe wàá máa sọ pé bá. ẹ ṣe. ọmọ iléṣà mọ iye owó à ń ṣeré ṣàlò tiwa ẹ rà bàbá oníyàn. wà mi ì tí ì rówó àwọn ọlọ́jà rẹ̀. Ah, bàbá àwọn ẹ̀kọ́ ń ṣe bára bọ́ lọ́kọ̀ ló ń ṣe pátá ni. Ah, lẹ́tì máa gbọ́ ọ̀kan tó sọ lọ́ọ́ ṣò pàtàkì ẹ̀. ọ̀gá mi ti sọ ń tẹ́lẹ̀ kọ́ ẹ̀ka wọ inú ọ̀bọ̀ náà ló ní ká dúró déyìn ó dẹ̀ sọ pé aláìbọn máa para. Ah, tó bá ti dọ̀rọ̀ owó ò lè dúró dára yé ẹ̀kọ́ ayé ìdí ti wà ńlẹ̀. ẹ̀ntà wọn ẹ̀ntà wọn ẹ̀ntà wọn ẹ̀dúró owó ẹ̀ntà wọn ẹ̀lẹ́ntà wọn. Come kọ́ọ̀dì báwo ni kọ́ọ̀dì ẹ̀yin nìyí ṣé ẹ wà kọ́dìrà ó ga jù àbúrò ń dàgbà. ọdí mi á fà á. kí ni. àròwò ẹ̀ ò tí ì pin dọ́dọ̀ tiwa. a ò tí ì lọ́dọ̀ ògo ohun ṣe àbí kí ló ń ṣẹlẹ̀ sọ́dọ̀ wa ló ń lọ ni. kí ni nǹkan náà. every record dry. Ah, ah. ṣé òkè pé ó ti mọ̀ lọ fún àwọn bígì lẹ́sọ̀ ọwọ́ ẹ̀yìn ò ní fẹ́ tẹ̀. orí ògo mo sì kò ní fẹ́ dàrú àwọn tí mò ń fún lówó àwọn ọmọ onílù ni mò ń fún lówó kì í ṣe àwọn afẹsẹ̀rìnwá bí ògo mo sì àtẹ̀yìn tọ́lọ́ fi tó ìfẹ́ kù kó yíwá bóyá bíi ti ń ṣòṣì káàkiri nílẹ̀ haúsá àbí ilẹ̀ ibo tẹ́lẹ̀ tẹ́ wá ya wèrè tó wá láyà màtàǹgà àbí kì í ṣe bẹ́ẹ̀ owó tí mò ń pín lọ́wọ́lọ́wọ́ yìí àwọn mímu là ń fún o àfáwọn ògo àti wèrè oṣòdì àfáwọn kí ló tún kù tó fẹ́ sọ. sọ ọ̀rọ̀ tó sọ ìṣòro ìṣòro ìṣòro ògo. mo bí yá ẹ̀ mo bí yá ẹ̀ dá. kò ní dá fún ìyá ẹ̀ olórí burúkú ọmọ ṣọmọ lẹ́yìn àwọn nǹkan náà dẹpẹran ṣúlẹ àwọn àfa àjókòó tán bí ẹ o ah! àwọn tó kó sí àjọtán bí ẹ wò ní sóríire orí onírú gold. wọn máa ń bọ tálíọ olórí burúkú sí i ọ̀rọ̀ dá sọ́dọ̀ wọn ló wà kọ́kọ́ máa ń kó di ẹ̀ máa ń kó hello báwo ni ẹ mo ti fẹ́ dé ọ́fíìsì ẹ mélòó náà wá jálè ní báyìí márùn-ún ah, ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi pé mẹ́wàá lẹ máa já o anyway ó dáa ẹ ti rà láti òun ok ó dáa ẹ ṣe ẹ pàdé mi lọ́fíìsì níta àdé máa yanjú ẹ ok ó dáa o ah màámi bóyá lẹ má bínú jàre ẹ kọrọ ajé ẹ ra wọn ẹ wọ ya ẹ pọ̀ ládùúpẹ́ àmì ẹ ra mọ. kí o jàre ẹ tí mo tí mo wá fún náà ò pọ̀ mo fẹ́ béèrè pé ọkọ yẹpẹ yẹn èló lẹ̀ mọ́ mami ẹ fẹ́ máa ṣòwò mi. torí ìgbà tí n bá fẹ́ kọ́lé mi kí n lè mọyì tí ẹ̀gbà èèyàn ló póríṣiríṣi ọ̀rọ̀ pé èlò lẹ́nu mo ti jẹ́ pé ìgbà mi yẹn ló gbòòrò díẹ̀ nù kí la mọ wá ṣe báyìí nínú ètò ẹ̀ sọ pé kẹ fún mi lówó àwọn kẹ bá fún mi lówó. oúnjẹ ọmọ nìyẹn ṣé ìyá mi. ṣé káàṣì lẹ fẹ́ ni àbí transfer. Báàmì báàmì wàhálà ti ṣẹlẹ̀ wàhálà wàhálà wàhálà báàmì wàhálà wàhálà wàhálà ìwọ ti ṣẹlẹ̀ báàmì ọlọ́run. Báàmì apayọ̀. Ọlọ́run ọlọ́run àkíyèsí ah. ah, màmá ẹ wá ń bí. ẹ jẹ́ gbogbo nǹkan tí mò ń sọ pé wàhálà ti ṣẹlẹ̀ tí ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ sì tó wà lẹ́yìn. ẹ eh, kò sí wàhálà ń gbà ẹ̀ ah, àrá mi olórí burúkú agent àbí gàdégà àbí kí ló ń pè rẹ̀ ó má máa tó bó ní burúkú má máa ṣe. ó yá ó yá jẹ́ kí n explain fún yà sẹ́ni bílíìfù ń gbé akalẹ̀ ń bì kọ́ mo dẹ̀ dé bẹ́ẹ̀ pé ó yá o ó yá fún mi lówó tèmi fún mi lẹ́tọ̀ọ́ mi tó tọ́ sí mi o eléyìí máa sọ fún mi pé àkórí náà ti nà ti pé kò máa sí kankan jẹ́ ẹni kó ti tòbó bẹ́ẹ̀ yẹn. ọlọ́run

ìyẹn nìkan ló dùn mí. ẹ ti fà kọjá. àmì ẹ̀sìn gbogbo yẹn lẹ́mọ̀ ń tẹ̀lé mi sọ fún yín pé pé kò ní ṣe nǹkan tí ò dá fún mi. Olójà lọ. Bóyá gbà tó dùn ti sinmi, máa jẹ́ kó kẹ́ nìkan, gbogbo wọn pátá ni kò fún pátápátá láì ṣe kẹ́ nìkan. Ti ẹni tó ń bẹ̀bẹ̀ ńkọ́. Tó ń bẹ̀bẹ̀ àtẹni tó bẹ̀bẹ̀ àtẹni tí ò bẹ̀bẹ̀ pátápátá ni kò lọ. má wàá pẹ́ má lọ sùn o ok má pẹ́ kó pin kó kárí wọn o a máa rí chief tenant. Ah, ìyá wa kò fẹ́ sí torí mo mọ̀ pé nígbà tí n bá ti ṣàlàyé tí mo torí ẹ wà tó ti ṣẹ̀tọ́ ẹ̀ kò síyà àyè má ṣe nìkan ló lè dàgbọ́n mi sí omi ò tó ọmọ mi ló dé ó kọrin kan sí mi létí orin náà já mi nù jẹ ó ní gbogbo ayé ló ń pín lówó tó dẹ̀ fún un lẹ́tọ̀ tòun tó kàn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ jọ ṣé kìí ṣe owó property tààtà lọmọ yìí expect pé ká fóun nínú ẹ. má kó má sọnù òun gan ni o ò fún lẹ́tọ̀ọ́ tiẹ̀. ẹ̀tọ́ wo ló ní bẹ́ẹ̀ màmá níbo ló ti pín tajá tó ń kan lè mọ́mù ẹ dákun ṣé pé ẹ mọ̀ yàtọ̀ nínú june àti july rárá ni ẹ iṣẹ́ ọmọdé ẹ ti dàgbà ẹ ṣáàṣì pé kòkó nìyí rárá màmá àwọn tá à ń fún lówó tí mo fún lówó ṣe ti ń gbọ́ màmá bóyá kẹ́ ẹ lo cotton bọ́ọ̀lù ṣẹ́ ń gbọ́ àwọn ọmọ onílùú tó jórìjìnà tán forí rìndélù tí ì ṣe bí ọmọ ti yín àtẹ̀yìn tẹ́ẹ̀jọ fẹsẹ̀ rìndélù là kó dẹ̀ lè papọ̀ mọ́ra wọn ẹ má dàpọ̀ mo pẹ́ ń lé ó yàtọ̀ sí pé n tó jẹ́ ẹ̀tọ́ tèmi kò í ṣe ẹ̀tọ́ ẹ̀yin àtàwọn ọmọ yín tàbí fún yín nìyẹn kò sí nǹkan mi èwo ló kù tẹ́ tó fẹ́ sọ. kí ni gbọ́nà ta ni farabalẹ̀ ń pìtàn ìtàn ọ̀rọ̀ fún ẹ wípé mi kì í ṣẹ̀tọ́ mi tí ọmọ iye ọdún tí mo ti wọnú ìlú yìí gbà tí ò ṣẹ̀tọ́ mi tèmi ò ṣọmọ nílùú kí ló dé tán wá ń pè mí sí mítìnì ilé baálẹ̀. àwọn tó ń pè é lórí wọn ò pè ṣé nígbà tọrọ bá tán tó bá dọ̀rọ̀ dáadáa pé tọ àwọn olóṣù ń jàdá máa ń pè yín ṣọ́pẹ́ ìsọ̀rọ̀ ní ọ̀dọ̀ baálẹ̀ nù wọn ò lè fọkùn yín màmá n tó wọ̀nyí ni kálukú ni kẹwọ́n ẹ má kọjá yìí yín o mo ì tí ń bu ọlá fún yín ẹ má dàgbọ̀nsẹ̀ pọ̀ mọ́ omi ẹ yẹ ká mọ̀ fàyà tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ rí nǹkan tí mo fi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kò lè kàn yín pé yóò kàn mọ́ yín n tó bá jẹ́ ẹ̀tọ́ sí ni kẹ́ ẹ mú tó bá jẹ́ nǹkan tó yọgbọ́n ẹ fún aráàlú aráàlú bẹ́ẹ̀ ni tó bá ní ká fún ọmọ ìlú ó yàtọ̀ síra wọn màmá ẹ má kàn mí lé ọmọ tí ń bọ́lá fi tipẹ́tipẹ́ o ṣẹ́gun bẹ́ẹ̀ ṣé gbà tọkọ yín kú náà nìyẹn tẹ́ ẹ tọrọ létẹ́ tó tọrọ sàárè mọ́tọ́ sin ọkọ yín síbẹ̀ yẹn ṣé ẹ rí wá létẹ́ àwọn yẹn tẹ́ ẹ mọ́kàn tẹ́ ẹ bíbí ogun yẹn mo wá fẹ́ ta ilé báyìí mo tún fẹ́ wú sàárè ìbẹ̀ta kò sí tó ṣẹlẹ̀ yẹn bẹ́ẹ̀ mo sọ fún yín. Ah! àánú ẹ ṣe mi mi ta ni mo ṣe sáré ǹjẹ́ ìwọ ò gbọ́ nínú ìtàn pé ilẹ̀ tá a bá sin òkú kàn sí tá a gbẹ́ sáré ẹ̀gbẹ́ òkú yẹn ló nílẹ̀ ẹ̀jẹ̀ yẹn. àwọn akẹ́kọ̀ọ́ fún yín ó pa màmá wá túmọ̀ sí pé ọkọ mi ló ní ilẹ̀ ibi tí wọ́n sì ọkọ yín kọ́ ló ní màmá ẹ wò ṣé mọ̀ pé kẹ́ẹ̀rin lè lágàn kẹ́ má bímọ ó dájà wọn mú òfò tẹ́bí lọ ọmọ wọlé ìyàbọ̀ ẹkún ìkàngbé kan ránṣẹ́ sọmọ nìyún ẹ kọ́ sọmọ nìyẹn ó yẹ kẹ́ẹ̀rin ó kẹ́ mọ́ sunkún ni àwọn ọmọ yìí ò mọ ìjà wọn mọ lọ sọgbà ẹ̀wọ̀n lójoojúmọ́ ọmọ ẹni òbílẹ̀ aṣọ fún o ó mú lọ síbi òyìnbó ọmọ yìí ò rí bí mo lọ ọmọ mi lọ sọgbà ẹ̀wọ̀n ṣe bẹ́ẹ̀ rí ilé ayé lò àwọn yìí kékeré wọn wà nílé ayé ṣe èyí wà mọ̀kọ́ tọ̀rọ̀ yìí kan mama ẹ má yẹn sọ̀rọ̀ sí àgbàlagbà tẹ jẹ́ ni o àgbàlagbà tẹ jẹ́ ni ṣé gbo irun tẹ kó sórí tó dàbí òbí sító òfù tẹ kó bí kankan yìí tẹ ń fi wọlé o ó gbóró tàbí mọ̀bù síkì lórí fẹ́ já kó sí kọ́tọ́ kèmí màmá o kò kàn mí o. sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni òjòjì báyìí tó o ṣe pé fìlà pẹ́tẹ́kẹ́ wájú tó o ṣe gbogbo bíi tàbí ọ̀la lẹ́yìn má ti mú ẹ fún má ti mú ẹ fún. máa mẹ́ padà ṣé rí ìyá tó bí ìyá mi àkélé kò náà ń tà jẹ ni wọ́n kàn tó kú wọ́n kú wọ́n tún bàjẹ́ lé mi lọ́wọ́ kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ṣé rí irun ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè tún lára mi màmá èmi gbogbo fúnra ra yín mo ti lọ ní òkè mo ti lọ mí ní wa tẹ́ ẹ bá kọjá ìṣẹ́ tí ń gbọ́ máa bá yín fa òde máa ẹlò rẹ̀ pẹ́ ẹ jẹ́ kó obìnrin tàtọ̀ rẹ̀ kọkùnrin tàtọ̀ rẹ̀. àwọn ọmọ ẹni tí ó lò ní ẹsẹ̀. ó yà á dájọ́ fi lé ìwọ. ẹ wo màmá ẹ jẹ́ kí mi sí òótọ́ ọ̀rọ̀ fún yín òṣìṣẹ́ tí ń gbọ́ mi ọjọ́ wọn bá tún bíyàn náà ṣe bẹ́ẹ̀ ẹ má yẹ wá bíbẹ̀ lọ́yà ẹ lò rẹ̀ pẹ́ bọ́ta ẹ bọ́ ti ká lọ́ fíìsì mi kí ló ṣẹlẹ̀. ẹ wo ṣe é rí tí tí ó bá fi oyún lẹ́yìn ẹsẹ̀ ní kẹ́ ẹ ṣe ẹ bímọ tí yín o ẹ yẹ sì gbẹ̀rú àkẹ́fọwọ́ sí tẹ́ ẹ bá kọjá àyè yín ǹjẹ́ kẹ́ ẹ mọ̀ wípé eégún kíkẹ́ ọjọ́ báyìí oníjàjì kẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín. màá fi yé ẹ wípé ẹnu belebele lóní. ah o ò mọ mi o kò sí ibi tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ṣe jẹ́. mo ti mọ̀ yín tẹ́ẹ̀dógún ọdún àti nǹkan tó. ó ti kàbùkù. màmá ẹ máa tọ́lọ́wọ́ àwọn tó ń taṣu ọwọ́ àwọn tó ń tepo ẹ máa tẹ́. níbo. Mama, ẹ wò ó ẹ jẹ́ má bàdà tọ̀ jẹ́ owó orí tẹ́ ẹ jẹ́ ẹ̀ tí ì sọ́tọ́ tẹ́ ẹ bá rọ́ọ̀kù ìdí àpò ẹ̀wà màá ní kí wọ́n bá mi fún olóró yìí síta ni. wàláì bàbá ńlá ọ̀tá ni mí. wọ́n sọ béèrè mi lójú. kẹ́sí pé kí n tiẹ̀ béèrè bàdágà tẹ bàtà ẹ̀ fi ṣe ọkọ àbí. ṣé bẹ́ẹ̀ fọlẹ́ máa yẹ kẹ́ bá yẹ ṣẹ́ wèrè tí bá fún yín nígbà yẹ ẹ̀yọ kan ẹ máa ní láti rẹ̀ ní Port Harcourt wọ́n ṣe bẹ́ẹ̀ gbá bẹ́rẹ̀ ẹ ṣe ni. bàbá yín fa wàhálà ẹ̀ lọ ni. kí ló jẹ́ kó lóye pé màmá mò ń rówó fún àṣẹ ẹlẹ́bi àwọ̀ ẹ̀mí gbé sí àbọ̀ fún màmá màmá yín wẹ̀rẹ̀ lẹ̀ ẹ̀yà ẹ̀ tó jẹ́ ẹ̀yà tó tó jẹ́ kí ẹ̀rọ gbà èmi ò fẹ́ sọ bẹ́ẹ̀ kí màmá ó gbé rárá yín fà á ṣe wọ́n sọ àwọn má ayé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ má ṣe fà tẹ́tí wáyé ẹ̀ wẹ̀rẹ̀ lẹ́ni yẹn lásán tí bá tó fi gbà yà ẹ má ṣe fẹ́ ṣètò máa fi ṣé pé a máa ní ìdòwú náà láti wá sáyìn dọ́kúmẹ́ǹtì ah ọ̀dà ẹ màá sọ fún màmá ẹ ẹ náà ló ń bọ̀ ok um, agent má wọrí àránṣẹ́ sí ṣe ti gbọ́ kò sí problem màá pè yín later. Tani. Um, agent tó ń bá Elizabeth ṣe Canada visa. Oh, okay ó ní àwọn máa nídìí Elizabeth láti wá sáìn àwọn dọ́kúmẹ̀ntì kan. Ah, ṣé kí n pè kó wá lè ní. of course ọ ah. máa pè náà. ìgbà wo gbọ̀ngàn lè fẹ́ kó wá. tó bá lè máa bọ̀ lọ́tún la. tó bá wá bísí nǹkan ṣé ká make next week. ẹ ìkan jù kan lọ ní ah, Canada là ń sọ̀rọ̀ yìí àwọn amúkan. bẹ́ẹ̀ ni Ngo ló dà. Mo sọ fún yín pé mò ń jáde. Ti sọ fún yín náà. Mo sọ yín pé mò ń jáde. Mo ṣáà ti sọ fún yín tẹ́lẹ̀. Mo ti sọ fún yín. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Bàbá. Mo value nǹkan mi. Mo value ẹ o. Mo ti yé mi. Lizzie má bínú má bínú sí mi. Èmi náà ti padà realize pé nǹkan tí mo ṣe ò dáa mo ti rí pé nǹkan tí mo ṣe ọ̀dà ló jẹ́ kí n máa bẹ̀ pé kò jọ mo fi títóbi ọlọ́run bẹ̀ mo dẹ̀ ń ṣèlérí fún ẹ pé irú ẹ̀ ò ní wáyé látọwọ́ mi mọ́ ṣòdẹ̀ fẹ́ gbọ́ iṣẹ́ ìṣù ni mi mo bá tẹ́ṣù lómi gbà yẹn má bínú. Thank you sọ pé kí wá sí ẹ̀yìn mi wá pé pé ó dàgbé pé pé mo wá sí ẹ̀ kó ṣe ń ṣe ní ẹ̀yìn ọ̀tọ̀ mi wá tẹ̀lé. tó bá ti jẹ́ nǹkan tó o fẹ́ nìyẹn mi ò ní choice mo ti gbọ́ bí ká kó máa ríra ká má ríra lọ́dọ̀ mi ni mo ti gbọ́ ṣùgbọ́n ẹ ṣá ò sí mi mọ́ ṣó ṣe ń bínú ni hello. ọmọ boy ọmọ boy kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà nígbà tó ọmọ yẹn ti sọ fún ẹ pé virgin lòun wá sí ara filẹ̀ ẹ ìwọ náà mọ̀ kan tó dálẹ̀ ẹ̀sìn agbára yóò wá ka mọ́. Òwà ọmọ má bínú lọ́jọ́ yẹn ó ti bà mí lẹ́ni ó ti bà mí lẹ́ni lèmi ṣe fẹ́ ní tí bá lo chance yẹn pé bí a tiẹ̀ lè gbára lẹ̀ fún mi ẹ mo ti wá mọ̀ pé òkè mo ti fọkọ̀ ọ̀pọ̀ nsìn kí la fẹ́ ṣe gangan kí ni kí ni kí ni what next kí ni mo fẹ́ ṣe torí bóyá wà yẹn ọmọ yẹn ti jẹ́ kó yé mi pé òun lè wá sílé mi mọ́ o gbà tó bá yẹ pé tí bá kàn lóhun lójú títì kakọ máa jọ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. ẹjọ tó bá yẹ pa àbúrò tiẹ̀ ni o máa ní kó tún lọ ilé onítọ̀hún. ló sọ fún mi náà ó ti jẹ́ kó yé mi náà pé òun ò lè wálé ẹ̀ mọ́ kò sí nǹkan tó mi máa ṣe sí o ah, máa gbà bẹ́ẹ̀ náà ni ìwọ ló fọwọ́ rẹ̀ fà. Ah, má wò má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ wo tó bá lè bá mi tò tó lè bá mi ṣe tọ́mọ yẹn fi lè ṣe kí n tó lè mẹ́yìn ilẹ̀ bàbí ṣe wí fún ẹ bó ṣe wà ẹ máa fún ẹ ní two hundred thousand. kí ló sọ ń sọ. tó o bá lè bá mi ṣe tọmọ ẹ mẹ́yìn ilẹ̀ tí mo débẹ̀ gangan máa fún ẹ ní two hundred thousand. two hundred paka. Ọlọ́run. two hundred paka. bàbí ṣe wí fún ẹ. ah <coughs> jọ ṣé lódìdí ló máa fún mi ni àbó máa dá sí mi lọ. dá sí ẹ lọ́wọ́ báwo lódìdí ni máa kó lé ẹ lọ́wọ́. tó wáyé pé lórí two hundred paka ni. Lizzy máa bínú èmi máa bì tú ẹ o ah. ó ti lọ sọpọ ti lọ ó ti lọ it's gone ó ti lọ hmm, kò sí wàhálà ẹ wá ṣe rí ẹ yà lọ já mi lẹ́yìn. ẹ mo ah, yẹn ló kéré jù. báwo ni ṣùgbọ́n òkè. kò sí wàhálà. òde fìlà tó ń tẹ̀lé à ń ká gọ́gọ́ lè wà náà. I'm fine. Okay ẹ dọ́là mo fẹ́ bèèrè pé ṣé kí n gbé kinní yẹn wá ní gbóná bí kí n dúró díẹ̀ kó tó tutù. Ah, mo dáhùn ó ṣe máa ń ṣe bí ó pònú báyìí ẹyin ó ṣe máa fẹ́ gbígbóná nínú oòrùn tútù ló máa mú náà ń ó ṣe ní mọ irú àwọn ọ̀rọ̀ wo ló máa ń sọ yìí. ẹjẹ ló gbé wa ẹ má bí ẹjẹ ló gbé wa. Ah, ìwọ tó dé mú àìní ọkọ. Ah, èmi kọ́ o ò ń bọ̀dá èdè tẹ̀lé lè. àyè wọn bí tó ti ríre o. ọdún ẹ̀ náà ló wà. gbogbooro nírú táìmì kí ọmọ fẹ́ lọ mú nǹkan gbígbóná wá fún ẹ. dẹ̀ ló wà òkè. Yeah, I'm fine. o ò bá mi rẹ́rìn ò ṣe nǹkan kan. ẹ̀rí ti bá òun ní ọ̀dọ̀. èmi máa ń wo at least tàbá sọ̀rọ̀ kó tiẹ̀ rẹ́rìn sí i kí mi náà dé rẹ́rìn kó tiẹ̀ fọ́ ni kò fọ́ ni kò rẹ́rìn. lórí ọba fọ́ ni mo kọ̀ ẹ́ máa rẹ́rìn náà. ẹ ẹ ọgá ọ̀rẹ́ mi. ṣó ṣá lè manage ṣó tutù díẹ̀. yeah not bad. okay pa ah, ọgá pẹ̀lẹ́. owó tutù dáadáa pẹ̀lẹ́ bójú yìí ń bá mi jà ní ò bá mi rẹ́rìn mo ti bẹ́ẹ̀. mi ò bá ìjà náà tí bá bá ìjà ṣe máa wá sí ìgbà yìí. sórí nǹkan tí mò ń tra láti sọ ni ó wà òkè ó lóun wà òkè láti nǹkan náà lọ sọ sórí nǹkan tí mò ń tra láti sọ ni pé àwọn ìwà mi wà tó yẹ pé táwọn náà bá wò a máa wò tó la máa wò pé kí ni reason tá a fi ṣerú nǹkan tá a ṣe ẹ ẹ pé ṣé ìwà tá a wò yìí ṣó mọ ọpọlọ wá ṣá. ìwà tó ti ẹ̀ wò dáa má tra ẹ̀rọ ẹ̀ mọ ọpọlọ rẹ̀ má tra ẹ̀. èmi náà wá ṣẹ̀ṣẹ̀ ń rò pé kí ló dé tí mo ṣe bẹ́ẹ̀ kí ló dé tí mo ṣe bẹ́ẹ̀ ṣé ṣé nǹkan tí mo ṣe ṣó mọ ọpọlọ wá ó mọ ọpọlọ wá mo ṣe máa wo ẹ sùsùn irú òwò tí màá dẹ rúurú nǹkan tí mo rò yẹn sórí kò sí ṣorígbà mi wà tó jẹ́ pé ayé ọ̀rọ̀ máa wà kò ní sáàyè láti sọ ìgbà mi dẹ̀ máa wà eh, ayé máa wà kò ní sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ bọ́ọ̀lù ń ṣe méjèèjì wà lẹ́nu alọ́rọ̀ àtúláàyè ṣorí ṣorí ìgbà eh, mi. ṣorí kọ kí àpò ti wọ indian film gan ṣorí ṣorí wá ọ̀gá dé kówó jáde fẹ́mi jàre mò ń lọ. mo ti sọ. fún mi lọ́wọ́ kí n máa lọ. èso òru wa ṣe mo ní mi. tọ́pẹ́ kì í jí má jí padà mo lè máa gbé nǹkan mi lọlé o. a má ṣe bẹ́ẹ̀ a má ṣe bẹ́ẹ̀ nínú ọ̀tí. bá a ṣó pé tún bá ká. ó pé. one thousand gbọ́dọ̀ dín nínú owó yìí o. tó bá dín o máa ní problem. wá díẹ̀ díẹ̀ ni o. kò sí wàhálà. má tẹ̀kọ́ lẹ o. má wọrí ah, mi wá mi ní kọjá yìí ni díẹ̀díẹ̀ ni kò ṣe o má ṣe kọ́ lẹ o. kò sí wàhálà. màmá wa ń tàbí wọn gbọ́ sáúndì. ẹ wá ṣe wá ṣe wá ṣe wá ṣe kò sí wàhálà. ẹ sórí problem tún wà mí ni pé sórí ìgbà mi wà tó yẹ pé ìgbà mi wà tó yẹ pé tí mo bá ṣe nǹkan mi màmá wí pé kí ló dé tí mo ṣe bẹ́ẹ̀ pọ̀. olóyún ó ó ó sọ fún mi pé o máa lóyún náà ah, kí wàá la fẹ́ ṣe báyìí. mo lóyún ìgbà tó ò fipá bá mi lò pọ̀ ó mọ̀ pé mo máa lóyún ìwọ tó fipá bá mi lò pọ̀ without protection náà ló mọ tí mo yẹ lóyún náà ọwọ́ ẹ̀ ní kí n ti béèrè pé báwo ni mo ṣe lóyún. ó ti ó ti wá ṣẹlẹ̀ báyìí kí ni a máa ṣe ah, kó yẹ kó lóyún èmi ò mọ nǹkan tá a máa ṣe o. kí ló fẹ́ ká ṣe àbí kí ló fẹ́ ṣe ah. hmm. mo mọ̀ pé àwọn parents mi máa pa mí tó bá mọ̀ pé mo lóyún because wọ́n ti ní kí n máa bọ̀ ń lé bọ́kọ́ tó pa mí ó máa kọ́kọ́ pa ẹ́ ah. wo èmi ò rẹ́dì láti ṣẹ́yìn o ìwọ ni kó mọ́tò yìí máa yọ nǹkan tó wà nù mí yìí o. Ah, kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà eh, kí wọ́n á bí ṣe máa yọ kí nínú ẹ̀ kúrò o ò dẹ̀ fẹ́ ṣẹ́yìn eh, kí wàá ni màá ṣe ṣe máa fọ̀bẹ gé ni eh, kókó àbí. anything tó bá wọ ẹni kò fi yọ ò bá fìgò yọ ìwọ tó mọ tó ṣe débẹ̀ náà ni kò mọ tó ṣe máa jáde padà. Ah, tèmi ti bá mi oh god my daddy will kill me. pẹ̀lẹ́ lizzy kí ló dé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló ń ṣe wọ́n kí ló jẹ kí náà jẹ. Ah, jẹkẹ wọn ò jẹ kọkọ látàárọ̀. Ah, látànà báyìí lọ ṣe ń bí wọn rí kòkó bímọ ẹ̀jẹ̀ ló ń bí. ẹ̀jẹ̀ kẹ gbọ́ ẹtìlísì wọ́n bí ẹ̀jẹ̀ ò sọ fún mọ́mì. kí mo fẹ́ sọ fún mọ́mì. ó yẹ ká sọ fún mọ́mì o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bí wọ́n ṣe ń ṣe ẹ mọ̀ kan sọ fún mọ́mì o. ẹ ní sùúrù sista Lizzy ẹ ní sùúrù. mọ́mì wọ́n lọ sọ wọn náà yóò pọ̀ ẹ pẹ̀lẹ́ jàre ṣé máa mu tíì. mọ́mì mọ́mì àti Lizzy paracetamol ṣé kí n bá yín mu paracetamol wa ṣé máa máa gbó kí lè calm down ẹ kẹ́ra. <laughs> kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ah! kí ló ṣe kí ló dé kí ló dé kí kí ló ṣẹlẹ̀ kí ló jẹ wọn ò jẹun látàárọ̀ kí ló ṣe tó ń wá my friend. wọn ò jẹun àwọn olóṣèlú Elizabeth wọn ni wọn kọ ẹ̀jẹ̀ látàná ni o. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sọ fún mi. ẹ ọ n bí ọ n bí ẹ kò dé. Elizabeth please please Elizabeth. Elizabeth ò lè wò mí wò mí. Elizabeth. kí ló ṣẹlẹ̀. ilẹ̀ fún jẹ. ògo ni o. ògo ògo bí ti bá wà. kí ló kí ló kí ló ṣògo. ó ní ìsìn nígbà tẹ́ ẹ̀ ṣe ẹ ò mọ̀ ẹ wá sọ pé ẹ mọ̀ pé ó máa dùn ún ṣé ọlọ́run fẹ́ pè yín kalẹ̀ nígbà tó bá fẹ́ sọ dìdì ọmọ ọmọ yìí lọ ẹ yọ kan tó báyìí kò ló ń doyún. Ah, ah. bí ó bá yẹ pé ẹ ní bàbá ẹ burú àbí ẹ sọ yà ní bàbá ẹ lẹ́gbẹ̀ẹ́ ebi òní dá sí oníṣòro lóníṣòro ẹ kí ló kàn mí àmọ́ mi ò mi fẹ́ wàhálà fún yín ló jẹ́ kí n dìde abiyamọ owó pàápàá yóò sùn gbà yẹn. màmá ẹ má tún béèrè yẹn lọ́wọ́ ẹ ẹ̀yin náà ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kí gbogbo ẹ dẹ́ lọ bó ṣe yẹ kó lọ. bó ṣe wà ajá balẹ̀ ni tó bá gbẹlúra ó ń la kó gbogbo nǹkan tó wà ń bẹ jọba yìí nígbà tó bá yá ló bá túká ó tiẹ̀ ní mọ̀ kó ṣe wọ́wọ́ ó máa tó ń ṣe bẹ́ẹ̀ sí sí ni ss ni. ngbà dààmú. kí ni kẹ oye lẹ́yìn bó ṣe wà yìí àyùbọ yẹ ètò tí mo lórí mi ti fẹ́ kó ibi wọn sí. Ah. ó di wọ̀rọ̀ gbọ́n tí wọ́n bá fẹ́ lò ó tún gbóòórùn ẹ̀. kò sí nǹkan kan mú mú à. Ah yé bá ọba tọ ẹ̀mí tún lè tọ ẹ̀. àbí ògbé nǹkan mi ṣẹ́nu wúyẹ́ ni kò sí ọkàn kò sí ọkàn kò sí ọkàn làǹdàdà kò rí bẹ́ẹ̀ yìí jó mú dáadáa jó mú gan. gbé kí bẹ́ẹ̀ nu. Ah! Ah! Ah! Ah! ibẹnu. Ọtí ni wẹ́ẹ̀tì. Ọtí ni wẹ́ẹ̀tì. Ọtí ni wẹ́ẹ̀tì. Ọtí ni wẹ́ẹ̀tì. Officer, uh, I don't want to take law into my hands. In ẹ̀ ni mo ṣe police station to wà níbi táwọn criminals yẹn Um, Ẹ̀yin mọ̀ mí dáadáa. Yes, sir. Ẹ dẹ̀ mọ nǹkan tí Sure. lè ṣe. you. Go to ò Officer. Sir. gbé o. you. Go to ò so màá fẹ́ kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o màá fẹ́ kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́ i'm very fast. Alright, sir ẹ mọ ọ̀rọ̀ ẹ ní program we are going to do our job very well ṣe tí wọn ẹ fọkàn balẹ̀ sir you. yes ma. ṣùgbọ́n ọlọ́mọ bíi táwọn pípé yẹn wà. ah bẹ́ẹ̀ ni ma mo mọ̀ wọ́n dáadáa because àtìyá o àtọmọ kò sí èyí tí mi mọ̀ ní ojú wọn pẹ̀lú wàhálà wọn so i know them very well. wọ́n sáré Gather your guys and arrest them immediately. So true. I'm Huh? And I'm assuring you that we are going to get to the root of everything and law Ashishe. I'm so sorry, sir. I want you to do that as fast as possible, please. Yes, sir. Yeah, move, move, move it. Move. Put them out. Come on. Ọmọ mu ṣe ọmọ mu ṣe ọmọ mu ṣe àgbà tó kó bá mi. Ó kó bá mi kí ẹ tó gbà tó kó bá mi kó o. èmi gbé e sọ màmí màmí màmí màmí màmí. ẹ lọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ à kí ló dé ṣe ogun báyìí mi ò láìkẹ́ ẹ o ẹ yọ̀ máa pa ẹ́ mọ́mú ṣùgbọ́n àwọn ọlọ́pàá èmi ṣé mi ò pa bẹ́ẹ̀ ilẹ̀ pa èyí kọ́ lẹ́ fúlágbòmù ni. ìdíbò rẹ ni mo ṣe kó má di gbódò wá di gbígbá yẹn ṣàánú mi ọlọ́pàá ẹjọ́ mi ti gbàgbà. káwé wẹ̀ wọ̀ ọlọ́pàá wọ̀ pé ṣé wòmí ẹ̀ gẹ̀ ni mi ò mọ lẹ́sàm lọ́la ẹ wọ ẹkún àti mi àti màmí àwọn ọlọ́pàá ṣẹgbẹ́ ṣíṣà. ẹ tọ́lá máa fi kú di sẹ́dà tí bá gbé gbajú fún àwọn yóò jáde létí ẹ̀. àǹtí mi ẹ̀ gẹ̀ ni mi. ẹ jẹ ẹ jẹ olórí burúkú o ẹ ò má mi gbogbo lẹ́ báwo tẹ fi máa ma lo ibi ò láìkí ẹ o ṣùgbọ́n yẹ kí n ti bá wọn ọlọ́pàá ẹ jọ torí ọlọ ọjọ́ mélòó gan ló kù fún yín gan tẹ fẹ́ lò tẹ́lẹ̀ ń báyìí láti máa lọ sí prison àbẹ́rẹ́ kan lẹ gbogbo kẹ́míkà wèrè fọmọ yẹn tọmọ yẹn fi kú ni ẹnì fún máa tọ́kọ́ bẹ́yẹ̀ mi ni ó yẹ ní tèmi ní tèmi ò èmi ò dì náà pé èmi kọ́ ni mo gún dì yẹn wá fún mi bá mi fún ní ìkọ́ mu nígbà mo mọ̀ ọ́ pa ẹ̀ lásán ẹ̀wọ̀n oṣù mẹ́fà nìyẹn ti tọ́ ọ̀fẹ́ mi àmọ́ báyìí lẹ gbogbo wèrè papọ̀ mọ́ ọlọ́run aláàpùà ẹ lò rárá ọdún mélòó ni yìí sìn náà rẹpẹ sixty eight àbí seventy. irọ́ seventy three ni màámi o seventy three years ni. ẹ máa lo seventy two àbí seventy three years in prison. ó da àwọn àtúbà yìí fi kún ọlọ́run nígbà yẹn lò rárá ẹ máa lo seventy seven years ọlọ́run mọ́tẹ́ ń gbọ́ pé wàhálà wàhálà wàhálà ọlọ́pàá máa kó everybody orí ẹ pé àbí ọlọ́pàá ti wá kó everybody yìí sí everybody yìí lọ bẹ̀rẹ̀ ká lọ ṣeré yìí. sori ibà yóò ṣàyè drama yín ẹ bá dé station ẹ máa lọ máa kọ statement dáhùn move it. ẹ wẹ fi gbogbo ẹ lọ wà nù prison jàre. àwẹ̀ mi lè dààmú lọ́nà wa lẹ́yìn. Italian, you're coming. Good day, eh, Mr. Dollar. Yeah. Mr. Dollar, you are under arrest. Ah. Ẹ má bínú. Kí ni mo ṣe? Kí ló ṣẹlẹ̀? Fún ikú omidan, Elizabeth Badmus. Ah. Lizzy ti How come? kí ló Oh, Mr. Dollar, our advice is to remain silent because whatever you say here will be used against you in court of law. Uh, I hope you know that. Ah, move. Ewo mi mo kokon. Mr. Dollar. Quiet. Move. Ẹ jẹ́ ẹ jẹ́ kí mi lọ tẹ̀ pé. Respect yourself, Mr. Mr. Dollar. Now move. Kò sí ọ̀la. Ah. Okay. Ẹ bọ̀ ẹni wo. Keep quiet. Hmm. mo torí ẹ̀dẹ̀ mo gbẹ ẹ̀dẹ̀ jẹ́ mo torí ohun tí máa jẹ́ mi ò pọ́n mọ́ rárá mo bí ọmọ méjì ọkùnrin kan obìnrin kan ọmọ méjèèjì apá le èyí tó yẹ kí n bá wọn wí mi bá wọn wí àwọn ọmọ yẹn ò sínú pé wọ́n bá wọn gbé ẹnu ní ọ̀ka wọn mo rò pé ohun gidi ni wọ́n ń ṣe bàbá ìyó ọkùnrin yẹn ó yíra ẹ̀ sí obìnrin mo torí owó ó ní ohun tó ń ṣe dáa nítorí pé wọ́n sọ fún mi pé ọmọbìnrin ló tètè ní láárí jù mo wá rò sínú mi pé bóun náà bá dobìnrin ó dobìnrin méjì nìyẹn láárí méjì láárí méjì ti tó ó ti jẹ́ tèmi láì kò mọ̀ pé òfo èkejì ọjà ṣe ráyè mi báyìí nílẹ̀ Yorùbá wo káàárọ̀ òjíire tọkùnrin ti ń di obìnrin mo ní kó fi tèmi ṣàkọ́kọ́ kó bẹ̀rẹ̀ lórí mi ṣe wá rí ibi tọ́rọ̀ mi já sí mo dẹ̀ rówó sọ́kàn pé mo kú ti dàgbà wọn ní pé n fi wú orí lọ ṣẹ̀wọ̀n tàbí wá wà nírú àyè tí ń wà nínú sẹ́ẹ̀lì àṣé mò ń tanra mi jẹ ni. <laughs> ẹ wo bí tí mo gbọ́rọ̀ ara mi dé wọ́n ní mọ́dírà kéèsì ni wọ́n ṣáàjì ní ẹ̀tọ́mọ mi sí ọmọ rẹ̀ sí ó ti sá lọ ìgbà wo lolú yóò ní farúgbó ara ṣe wọn. ṣọ́ra ayé ẹ lóde ọkọ ìyàwó ṣọ́ra ayé ẹ lóde ọkọ ìyàwó ẹni lọ́la èlé nítorí afẹ́ ayé ṣèràyí ẹ lóde ọkọ ìyàwó ẹwà aráyé mi nítorí ọlà nígbà bó wá farúgbó ara ṣẹ̀gbọ́n báyìí tí ò tán síbi ẹ̀wọ̀n wọn ni mọdìrà kìsì ẹ̀yìn ìlú kí ni wọ́n ń pè mọdìrà kìsì kì í ṣe tó bá pààyàn máa pa ni àbí bẹ́ẹ̀ kọ́ torí mi ò jẹ́ ìgbóhùn ṣé bẹ́ẹ̀ ni. my fault, of course.